من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adáwọ̀ pé fún ọlọ́run ọba ọba tó ṣe pé òun náà ni ó fi wá ṣe kò ń gẹ ìní ìkólíkàn nípa súnà nàbì sallallahu alaihi wasallam ibnu Shawwat lára àwọn afẹ́ẹ̀sì ni orúkọ rẹ̀ ń jẹ́ Abdullah bin Shawwat al-Khurasani ó ní pé يعني إن من نعمة الله على شاب إذا نفك أن يواخي صاحب سنة يحمله عليها nǹkan tó lọ́wọ́ bá ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìlọrin òní pé a máa ń nífẹ̀ẹ́ sìn a máa ń nífẹ̀ẹ́ sìn gan-an ẹ̀rí kékeré ń kálukú wa bí a ṣe mọ́ lọ́jọ́ rí yìí àwọn àtìkò kan bẹ́ẹ̀ tó ṣe pé a ti lò rí tó ṣe pé látara pé a sáà nífẹ̀ẹ́ sìn yìí náà ni àwọn àmọ́ kiri káàkiri àmọ́ ní àlọ́ sísáwí kò sí nǹkan táwọn wà lọ́wọ́ kí n fún wa lówó mbẹ́ alásáfẹ́ di ẹni ọlọ́wọ́ afẹ́ di wòlíì yìí náà ni àròtọ́ ọ̀nà tí wọ́n gbà di wòlíì nù bẹ́ẹ̀ ni àwọn ọ̀nà oríṣiríṣi tó ń kálukú rìn láti fẹ́ wá ìdí ẹni ọlọ́wọ́ ọba ìlú ìyọnu ọlọ́wọ́ ọba Ibn Shawzad rahimahullah ọ wá ní ara ìkẹ́ ọlọ́wọ́ ọba inna min ni'matillahi ala shaab lára ìkẹ́ ọlọ́wọ́ tọ́lọ́mọdé ń kẹ́ ọ̀dọ́ ìdáná sàkà oníkéńgà tó bá lóun fẹ́ máa tẹ̀sùn ayé wá rí sọ ìbásùn lẹ́sẹ̀ni ìyá ìléluhu àléha kó ṣe pé ẹni tọ́lọ́wọ́ fi ṣe kò ń gẹ́ kó máa bá rìn kó máa jẹ́ adarí rẹ̀ òun náà ni ẹni jẹ́ onísúnnà tọ́lọ́n fi ọmọ tó fẹ́ ṣe ìbáàdà tó ní ẹ̀sìn ṣe tọ́lọ́n bá ṣe kò ń gẹ́ ẹni tó gidi ah qad an'ama Allahu على ذلك الدعسان الشاطئ ولو بس أنه مؤدون ونكي هنا نعلم نتبال ليري إبقى يعطي جاني سيومة العشي ولون ولو ما شانوا على ترفي أفي واشي كونغي أوني سنة fi wá ṣe fúnjẹ àwọn onísúnà tó ní wọn kò bí wá sínú súnà yìí o gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa dáa jòkó báyìí àánú ọlọ́wọ́n bá ní olùlé bàbá wa tó abẹ́ ọlọ́wọ́n bá sàánù wọ́n sàánù rà a àánú rẹ̀ náà ọlọ́kọ́ mọ́ṣà ṣe kí ọba wa kalẹ̀ ṣe báwọn bàbá kan làwọn máa ń fi ìgbà wọn máa fi pa á kátàbá wa pa ìgbà wọn gbé fún wa máa yọ ní imú wọn ọmọ èké náà wọn á wò pé ẹ ẹwọ ìgbà tí ń yọ ní ẹnu bàbá yà ti mú tí bá ń rí títí ń yọ ìgbà lẹ́nu àti mú wọn náà wọn á wò pé kó náà máa wá àwọn igi ẹni subhanallah tó bá wá igi ẹni tó bá tún dà ní sẹ́wọ̀n ní òjì bàbá rẹ̀ alhamdulillah fún mi tó bá dá àsìkò kan àwa gan ànímọ̀ sọ fáwọn ọmọ kéékèèké mọ́ tó fi máa ṣe àwọn súnà kan abẹ ọlọ́ọ̀ba ọlọ́run kan mọ́ṣá síbẹ̀ fún wa ní àwùjọ wa ìbò gbogbo àwọn tó ṣe pé wọ́n nílò láti pé àdèjì súnà yìí bolẹ̀ ẹ wo àdúrà tí afa àti ẹṣẹ rọ́ọ̀dì sílẹ̀ kan àwọn afa wa ọ̀gbọ̀ngọ́nì wọ́n ní àwọn ní Ìlọrin ní mọ́nísà àdúrà fi ọlọ́run kó bọ́lá kọ́lá nẹ́bì kó gun ànábì lágbàwà sílà kó rẹ dídí a ṣètọ́ nílẹ̀ Sallallahu Alaihi Wasallam. ànábì sọ̀lọ́ ọ̀sánlọ́mùdá ìlọrin olè ṣàdúrà àwọn ọmọ nìfín o ìlọrin ọ̀fẹ́ ṣàdúrà yẹn wá kọ́dà nígbà kátà máa yọ ọmọ ọlọ́wọ́ sọlá fa súnà ọlọ́wọ́ sọlá fa súnà ìlọrin ọ̀fẹ́ sí mọ́ nìfín aláwọ̀ àpá ẹ̀rí bá ń tara wá jẹ àwọn tá jẹ́ lọ́dọ̀ súnà káyà máa dé ọlọ́wọ́ sọlá fa súnà ọlọ́wọ́ sọlá fa súnà so wọ́n rí súnà tẹ̀ tán ara wọn kọ́lọ́kọ́ mọ́ṣá sànú fún wa. náà tukí akẹ́sọ̀rọ̀ lélẹ́rí gangan òun náà ni ẹni náà hiya sunna wọ́n mẹ́ni huwa sunniyyu. kí ni jẹ́ sunna àbíká ni máa hiya sunna bàdàlà máa hiya sunna wọ́n máa huwa sunniyyu. tani kí ni jẹ́ sunna Nabi sallallahu alaihi wasallam bákan náà ta ni ẹni tá a lè pè ní onísúnà ọ̀rọ̀ káfẹ́ ká máa ń sanwó ní súnà lẹ́nu yẹn èèyàn kì í jẹ́ súnà sọkúsọ nìyẹn ó ti ká òkè náà ní gbogbo àwọn tó bá ti mọ kí nǹkan mọ̀ fẹ́lẹ̀ yìí ah, eléyìí ọ̀mọ kéwú pé lèyẹn tó máa ń jẹ́ súnà èèyàn kì í jẹ́ súnà súnni náà ni èèyàn máa ń jà dídé ọjọ́ ahlu súnà náà tó bá ní súnà tí àwọn àfẹ́sì náà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wọn kọ́ máa wo ohun tó jẹ́ nínú èdè lárúbáwá sábàlì súnà nínú èdè lárúbáwá gẹ́gẹ́ bí àsìkò àsúnà fi lọ́gà hiya albayan أو السيرة والطريقة wọ̀nàhẹ́j و أو التدين ó níbi àwọn oríṣiríṣi àwọn ìṣòro tó pọ̀ gan-an ní sábà ní súnà nínú èdè lárúbáwá súnà máa ń súnmọ́ àlàyé àlàyé àlàyé إذا قيل سنها الله للناس أي بينها سبحان الله أشكيني من سنة ثم رفي أسلايره أسلايره نحن الله بان قلنا سورة أحزاب آية 37 الله بني آية 38 الله بني سنة الله في الذين خلوا من قبل الله بني على يمين الله àlàyé èmi ọlọ́run ilẹ̀ bí ní ọkọ́lá omi nǹkan bọ̀lẹ̀ tí mo ti ṣe fún àwọn tó ti ṣáwájú nípa ọ̀rọ̀ gbèsè ayé wọn. tó bá kan náà súnà tó máa ń jẹ́ àtúnyọ̀rọ̀ wọ̀tọ̀rí kọ̀ yẹni pé ìtàn àti ojú ọ̀nà tí ẹnìkan bá là kalẹ̀. alẹ́ ti ká yẹ àtìlá ojú ọ̀nà àti sàn táwọn kan ti là kalẹ̀ fún fáwọn tí wọ́n ti lọ àwọn ọ̀nà yẹn lè jẹ́ ọ̀nà dáadáa sì lè jẹ́ ọ̀nà tí kò dáa ẹ wo inú Suratul Nisa ọlọ́wọ́n bá ń sọ fún wa nínú àyà twenty six ọlọ́wọ́n bá ní yuridu Allahu liyubayyina lakum wa yahdiyakum sunana alladhina min qablikum ọlọ́run ní èmi ọlọ́run ọba mo fẹ́ ṣàlàyé fún yín kí n sì tọ́ yín sọ́nà kẹ́ ẹ fi mọ ojú ọ̀nà àwọn tó ti kọjá yín túnà nàlàbíyínà ní kọ̀bìkùn àwọn ìlànà àwọn ìtàn àwọn tó ti ṣáájú kọjá ìtàn rẹ tí wọ́n ní níbi irú ọ̀rọ̀ báyìí ọlọ́run ń sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ọba ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ àwọn tó ń nífẹ̀ẹ́ sí ní wàá tí mo ṣe ń ṣàlàyé fún yín yìí yòrí lọ́ òní yorùbá yìí mọ̀ lẹ́kùn ọlọ́run ọba fẹ́ ṣàlàyé fún yín ni wọ̀nyẹ díyàkùn kó sì fi yín mọ ojú ọ̀nà súnànà làwínà ní òde lárúbáwá súnà amájẹ́ àti tẹ̀síyìn tó ní súnà bákan ó tún lè jẹ́ tí bá ń jẹ́ ìtàn ó lè jẹ́ ìtàn rí ó lè jẹ́ ìlànà rí ó tún lè jẹ́ ìlànà abú ẹ̀wọ̀n náà bá ní wà ẹ̀yìn yọ ìwúdú ọ̀kọ̀dẹ̀mọ́bọ̀ sunnatul awwalin nínú suratul anfal ayàtà ti ọlọ́wọ́n bá ní wà ẹ̀yìn yọ ìwúdú táwọn yẹn bá padà tọ́láwọ̀n gbọ́dọ̀ fọlọ́wọ́n bá ń lẹ́nu mọ́ ọlọ́ni sùkọ́lọ̀ kí ọ̀là wa níbi ìlànà burúkú. na bákan náà súnmùnà nínú èdè lọ́bàwá ó lè jẹ́ àtàzíyìn ìtumọ̀ tàzíyìn ó ní ká ṣe nǹkan ní ọ̀ṣọ́ ká fi ọ̀ṣọ́ sí nǹkan bí ẹ̀wọ̀n aṣọ wá sọ̀fọ́ sí i. tó bá ní ìkọlù ṣànà fẹ́yìn yẹ̀zúnnù súnmùnà àìsàyánàhù ilé ìtàbá olówó ló lè sánù nínú àwọn tíra èdè lọ́bàwá nílẹ̀ ibn Manzur yani àwọn ni wọ́n kọ síra yìí nínú mujallada ẹlẹ́ẹ̀kẹtàlá sọfà one hundred and twenty four náà ni sheikh ibn manzur náà ti mú ọ̀rọ̀ yìí wá ibi sunna ọmọ ẹnjẹ bìmánà àti tẹsíyìn kí o ṣe nǹkan ní ọ̀tọ̀ kí a má fa ọ̀rọ̀ gùn lọ títí tọ́ba ní kí n jẹ́ mọ̀fóòmù sunna ìsìlá àti tọ́ba ní kí n jẹ́ sunna gangan nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ ẹ̀sìn sunna هي السيرة والطريقة الذي نهج النبي صلى الله عليه وسلم في أقواله وأفعاله وتقريراته على وجه الأمم طبعا سنة هنا إتان أتي إلانا في النبي صلى الله عليه وسلم تلك في أقواله نبي أمور النبي wà àfọ̀hálì yìí àbí iṣẹ́ tí ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe súnà ni wà tàkìrọ́ọ̀tì yìí àti nǹkan tí wọ́n ṣe lójú ànábì sallallahu alaihi wasallam tánàbí ò tapọ̀ wọn pé ẹ má ṣe o tánàbí rú wọn lórí irú nǹkan yìí ilé ìlànà pé ní tàkìrìr àlàwádìí ọ̀rùn gbogbo ẹ̀ lápapọ̀ súnà ànábì sallallahu alaihi wasallam ti ń jẹ́ súnà nù àbí ànábì ló wọ́n ṣe nǹkan báyìí lójú ànábì sallallahu alaihi wasallam ànábì sì dákẹ́ kò sọ kankan nǹkan ó dànù. ẹ wò lápèjúwe ànábì sallallahu alaihi wasallam ó ń ṣe àlùwàlá lọ́wọ́ bí ń ṣàlùwàlá àwọn sàhábà ti ń fọwọ́ ba omi rẹ̀ wọ́n sì ń fi ń rárá. ànábì sallallahu alaihi wasallam ó ti wọ́ kò sọ kankan. kí ni wọ́n ń ṣe yẹn ẹ̀sàbàrọ̀ wọ́n ń di àlùbáríkà látara àlùwàlá tí àmẹ́lì sọ̀gbọ́n ọ̀tọ́lá fi ń ṣe bá tí wọ́n tí ó sọ̀gbọ́n kan ẹ̀rí ọ̀gbọ́n fún ẹ wá ẹnu wájú àlùbáríkà ni ẹ bọ̀ wá. àmọ́ àwọn èèyàn ń ṣe àmẹ́lì ó sì dákẹ́ irú nǹkan yẹn irú ìdí yìí nìsín kò túmọ̀ sí pé èèyàn máa ń ṣe ní o ṣé ọwọ́ bẹ̀ àwọn ọmọ ọmọdé sábà lábàáyé táwọn ọ̀sán omi wà máa ti rárá ní àhà kò sí nínú súnà nẹ́bí sọ̀lọ́ ọ̀sánlá torí pé kí ni tábílá nẹ́bí kẹ́kọ̀ọ́ ọwọ́ bẹ̀ òun ni pé tábílé afá kẹ́kọ̀ọ́ ọwọ́ bẹ̀ òun ni pé àwọn sọ̀hábà àwọn ni wọ́n ju gbogbo afá lọ láyé wọ́n ju gbogbo ṣéwù lọ láyé kò sí ẹnìkan nínú àwọn tó wájú àwọn tàbíyìn àbí sọ̀hábà tó jẹ́ ẹgbẹ́ ara wọn ni ẹbí mọ jàǹdùbáríkà Abubakar àbí kí n rí pé njọ́tẹ́ táàtò fi ń lọ́rùn kalẹ̀ lórí ọ̀rọ̀ kàbárò ipe kẹmẹjọ àlùbáríkà yẹn ó dijọ tẹ ẹ bá tó rí mú wá pé Abubakar wá jòkó báyìí àwọn yẹn wá ń jẹ àlùbáríkà àbí wọn bọrù jòkó báyìí àwọn ń da omi rẹ omi rẹ á fi yẹn ti àbí Usman lójòkó àbí Ali lójòkó àbí Abu lójòkó àwọn gbogbo ń dákọ èyí ti náà kọ́ọ̀fọ́tà lè nàbí ìfọ̀lá ọ̀rẹ́ ọ̀fẹ́lá gbogbo ìta ń sọ yìí ike àgbẹ̀dẹ̀ ń wò wọ́n bá ṣe ń fi omi àlùwàlá rẹ̀ para tó gbogbo eléyìí àti káàlẹ́lì máa ń dí irun káàlẹ́ sáré gbà kán lọ́mọ tọ́jú irun yẹn tó kán máa fi tọrọ àlùbáríkà tó wọn fi jẹ àlùbáríkà látọ̀dọ̀ ọlọ́run ọba èyí àlẹ́sọ̀ ọ̀fọ́lá mú wọn kò dá wọn هنا ما ثبت عن النبي صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير أو صفة فما ثبت عن النبي صلى الله عليه وسلم من هذه الأمور فهو سنة الرسول صلى الله عليه وسلم tánà ìbá sọ̀rọ̀ tánà ìbá ṣiṣẹ́ tánà ìbá tó bá sọ nǹkan jáde àbí wọ́n ṣe lójú rẹ̀ níwò wọn àbí abájẹ́ tó rí pé ìròyìn kan ní wọ́n fi ròyìn ànábì sallallahu alaihi wasallam irú ìròyìn yẹn náà sunna anabi sallallahu alaihi wasallam ni so irú eléyìí bá lè tó bá ti wá rí báyìí táàrí pé kíní yìí òkú fẹsẹ̀ rẹ lẹ̀ wá látọ̀dọ̀ anabi tí kò kí ń ṣe pé bóyá àdéhùn tó wá àdéhùn tó àìsàn ni tòtú ajẹ́ pé àdìsọ fẹsẹ̀ rẹ̀ ni òun ní jẹ́ sunna tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam أو سنة من سنة النبي الله أخبرناكم به ولا طاقة لنا بما أحدثتم من سنة سنة الدارمي الإمام الدارمي وبا ولا تضع عبد الله بن مسعود وني عبد الله بن مسعود إنك ما سألتمونا عن شيء لقين بعدين بنبيرين كتلوا أتاجي أفعلاني عبد الله بن مسعود أرى وأفاني فضل على وقراء ناني abdullahi bin masoud wa rọ́bì ọ̀gbọ̀n àná ó ní tẹ́ bá béèrè lọ́wọ́ mi fi kitabillah tó wà nínú alukur'an na ẹlẹ́mùhù tààmà akhbarnakum àwọn sọ fún yín tí a ọlọ́run sọ́bà inú kur'ani rí àkọ́kọ́ nù àwọn sunnatin min nabi akhbarnakum bihi àbí ẹ bá béèrè kankan lọ́dọ̀ wa tó wà nínú súnà nabi a sọ fún yín pé bó ṣe rí àmọ́ wà látọ́ kọtàlẹ́ á àwọn lágbára láti gbà wọlé tolé yìí ní ṣàlàyé ipe gbogbo ẹni tí ò bá ti rọrọ mú wá láti inú al-Qur'an láti inú hadith anabi sallallahu alayhi wa pẹ̀lú àgbọ́yé àwọn sọ̀hábà tó o bá ti rí mú wá láti bẹ̀ gbogbo tó bá mú wá amadanu ni àwọn bàbá kan ló ti ń ṣe látijọ́ yìí káyókáyó lè tùwá ní ká mọ̀ ṣe mọ́ káyókáyó alẹ́ káyókáyó sáà náà lè ṣe káyókáyó ni níjọ́ lànà lè gbàwé asúra tó tún ní ẹmọ wa jẹun lálẹ́ níjọ́ lànà lè ṣe sọ á da gbogbo ẹ̀nu ní pé kò sí ṣe ń jẹ́ káyọ́káyọ́ á máa ṣàlàyé ni gbogbo táwọn èèyàn bá ti ń dálẹ̀ tí o bá ti wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam alárúbá kọ́kọ́rọ́ á ní mbọlẹ̀ ti rí bùlà ànábì yẹn rí bùlà ànábì yẹn náfìlà rí náfìlà làrúbá kọ́kọ́rọ́ gbogbo àwọn nǹkan yìí àmọ̀ ṣàlàyé rẹ̀ ni àwọn akọ́ àwọn táwọn àjọ làwọn ṣàlàyé fún yìí Abdullahi ibnu Mas'ud ẹ̀yẹ́ máa tọ́ nítẹ́yìn bá jọ o kẹ́ẹ̀tì máa ṣàlàyé wọn kẹ́ẹ̀tì máa sọ nǹkan bá ń ṣe àwọn táwọn àjọ lélẹ́ Abdullahi ibnu Mas'ud ó ní táwọn bá fẹ́ sọ fún ilé ọ̀rọ̀ ẹ̀sìn àwọn mú jáde láti ẹnu Qur'an táwọn bá mú jáde àwọn mú jáde ní sunna Nabi àmọ́ tó bá ṣe pé tí ń tẹ́yìn ń dálẹ̀ yìí ni aláàtọ̀ katala náà bì bima ahdathtum alágbára láti dáwọlé ànígbà fún yín o tó ló fà ní Abdullahi ibnu Mas'ud radiyallahu ní ti máa ń tako gbogbo nǹkan tó bá ti jẹ́ dédé àwọn táwọn èèyàn bá dá kalẹ̀ òkè ń fi ọwọ́ tí bó ṣe lè rìn kí kọ́ máa. na súnà Nábì sallallahu alaihi wasallam tó bá ní kí ní jẹ́ súnà òun náà ní nǹkan tó ṣe pé nígbà tí ọlọ́wọ́n bá sọ al-Qur'an kalẹ̀ òun ní nǹkan tó ṣe pé yẹnì tubayyinu al-Qur'an wa tufassiruhu òun ní máa ń ṣàlàyé al-Qur'an òun ní máa ń túmọ̀ al-Qur'an fún wa ẹni wọ́n fẹ́ tú alukur'an wàhálà ma yóò fásitì bí alukur'an alukur'an nítorí dáa jù ní o táwọn fi tú tu ثم تفسير القرآن بالحديث كي في حديث النبي صلى الله عليه وسلم كيف في تو القرآن ونتو دا جنون àbí tafsir al-Qur'an bí kọ́ọ̀lì sọ̀hábí kí ni ó súnmọ́ al-Qur'an pẹ̀lú gbólóhùn sí àwọn sọ̀hábà bá wí. tó léyìí àmọ́ mo fi làákà إن صفا في الكمال والمروة شيء آدم من سائر الله علي الله سبحان الله ومن ومن تطوع ومن ومن حاجة أنت تجمع لوني أو اعتمر حتى أنت واكينيا نلوني ولا ولا ولا سبحان الله ولا جناح عليه كسلا يجب أن يتوفى بهما قل له سي أدمغات أدمغات سبحان الله أما بيوكي ويا مو بتوبة ديني sẹ́rí pé àṣetán amúlá àlẹ́ ṣetán ló pe ìmúlá òwúrúkú fún un ló ń dictate fún ẹni báyìí gbogbo ń kéèyàn bá fẹ́ sínú tafsir anabi sallallahu alaihi wasallam àbí tafsir qur'ani tí ò bá ti wá látọ̀dọ̀ anabi irú eléyìí kì í ṣe ti á kà wọlé òun pé súnà yàrá iṣẹ́ tí súnà máa ń ṣe òun náà ni pé máa ń tú alukur'an kódà àwọn ọ̀rọ̀ tó bá di tí ó ṣòro gbọ́yé nínú alukur'an súnà ni máa ń ṣàlàyé rẹ̀ náà bákan náà súnà Nabi sallallahu alaihi wasallam hujjatun fid din ẹ̀rí ni nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ń jẹ́ ọkùnrin tí ó ń ṣe ń bọ́lọ́ sírí tó bá ti ní àwọn ah, súnà Nabi sallallahu alaihi wasallam ló wí bẹ́ẹ̀ ṣòkòtò rẹ̀ tí ó sọ́lá yìí kílọ́ bá ṣòkòtò kí ni pẹ̀lú ṣòkòtò yóò bá sókè anábì ah, ló wí bẹ́ẹ̀ anábì ló ní ma asfala al-qa'dayni muslim ila ansati saqayhi ìta Nabi sallallahu alaihi wasallam ló wí bẹ́ẹ̀ gbogbo asọ́tọ́ mọ́ mi ọba wọ̀ tó bá jẹ́ mùsùlùmí ìní ọmọ rí kéwú sára lọ rí kéwú ìmọ̀ tẹ́ni bíi àní ti máa ń sọ pé ìmọ̀ rí kéwú táwà lọ ara lọ rí ké ó ti jẹ́ pé nígbà tó bá di ọ̀rọ̀ fún náà lẹ̀ wá ní rí kéwú lọ́ra lọ rí mọ́ ọ̀rọ̀ tí ń sọ yìí ń lórí yá ti sọ lẹ̀ sínú ànábì ni ó sọ rẹ̀ tó mí gbogbo tòkòtò tí mú mi ní ọba wọ̀ láyé àbẹ́wù rẹ̀ tó bá wọ̀ ilẹ̀ ọ̀nsọ̀ fìtàfẹ́yì ó dé ìdajì alẹ́dí wọ́n ní wọ́n lẹ́ bẹ́ẹ̀ sábí máa ń fọ́n káàdẹ̀ àmọ́ kò sí láì sí o tó bá ṣe pé òkè kókó ẹsẹ̀ rẹ lọ́wọ́ tí ò dé kókó ẹsẹ̀ wọ́n máa asfalẹ̀ nínú káàdẹ̀ yìí tó bá ti dé kókó ẹsẹ̀ pàfi náà èèyàn ń wá ìyá ọlọ́run bá mi èèyàn ń wá ìyá ọlọ́run lọ tó tó bá ti ń jọ ẹ̀ríkẹ́ lómi lè ní ọ̀yá gbé kùránì wá fún mi nítorí ẹ̀rọ bá ti sókè bàbá kì í ti kùránì nìkan àsúnà ó yà súnà jọ fúnra rẹ̀ ẹ̀sìn ni ẹ̀rí ẹ̀sìn ni irú ẹni òbéèrè táyì náà kàn máa bí wọn níjọ́ kan ní bọ̀dá àdékẹ́ kì mí lọ́rùn báwọn ó ní wàhálà ẹ̀pọ̀ wọ́n máa yìí tòkòtò rẹ̀ tó ń pàtókè yìí nínú gbẹ́rẹ́ wọ́n yá tíkùrá lè wá tíkùrá lè wá ara wọn àfa ìkóhun sí ni ó ní tíkùrá lè hàn ní wọ́n òkè à eléyìí ó ti lọ lè lọ́ bá wọn wọ́n láwọn fẹ́ máa mo ní àyílà mẹ́rin nílùú lẹ́yìn sí ó ní mẹ́rin ẹ fi hàn nínú kúránì alásàrì sẹ́yìn sí mẹ́rin ẹ fi hàn nínú kúránì wọ́n ní àá ah, ah. kí ló ń bí mo ní àá ah, kọ́ ẹ̀yìn ẹ̀ fi hàn mí tẹ́ ẹ bá ti fi hàn mí ọ̀nà àṣírí bẹ́ẹ̀ ló àdìsí mo ní ẹ̀hẹ́n inú àdìsí náà ni ṣòkòtò náà wà àsúnà tó ń ṣèjà kọ́bìnrin ó bojú kọ́bìnrin ó lọ ṣèjà tó tóbi tó di wàhálà mára gbogbo ọmọ tí ń fa igbó ará lọ́rin oníṣe kankan pẹ̀lú rẹ̀ wọn ò ní hàn lè mọ̀ wọn ò ní lé wọn fi wọn lẹ̀ sáyé wọn ni ọmọ tó bá fẹ́ ṣe súnà oṣù àgbà fún ará lọ́rin ẹ gbogbo àwọn ọmọ tí wọ́n ń ṣe secret court gbogbo ọ̀rọ̀ kan ọba nínú jẹ́ ọ̀kan náà àwọn máa fà gbà lọ́rin ni àwọn máa fà gbà tó ń pèlè lọ́rin secret court ní ara ọmọ court ni wọ́n wá mú bàbá rẹ̀ ti ń ké kàkiri ìsún ojúlé ti pé yọba mi ló kọjẹ́ àti kí n gbà kalẹ̀ ẹ̀wù bàbá àgbàlagbà tó bá yẹ kó ọmọ àfa àgbà kan wà ní wá ń ṣe sún náà kọ̀ọ̀kọ̀ lájọ pé ìyá àlùbáríkàrà rẹ wò í ṣe pẹ̀lú ọdún ìgbọ́dọ̀ rí ọmọ lẹ́yìn náà ó yá jáde jáde jáde jáde ìfẹ́ rí ọmọ kọlọ́mọ kò rí ọmọ tí ń ṣe sí kristi kọ̀ọ̀tù kọlọ́mọ o. so òun ni pé láti máa rí ààbò sí àbí ṣebí sí kristi kọ̀ọ̀tù náà ẹ̀jẹ̀ dé ni àbí abẹ́rẹ́ bàbá ń ṣe sí kristi kọ̀ọ̀tù káde lẹ́yìn bàbá náà ẹ̀jẹ̀ tún náà síbẹ̀ àyìn bàbá náà sí kristi kọ̀ọ̀tù ní kírótẹ̀ ń yọnu tẹ́lẹ̀ yìí tẹ́wà ń kórìíra súnà tó ní pé àsúnà tó lè ṣèjà ẹ̀rí ni súnà tó bá sọ pé kí ni kí lélẹ́yìí kó wá ní àárín súnà lọ́wọ́ á ah, má bò ń tọ̀ ń fa amẹ́síkà rẹ̀ ọba alẹ̀ pé ah ẹ̀ẹ́n sànẹ́bí ló wí bẹ́ẹ̀ nǹkan tí ń jẹ́ pé èèyàn gbọ́ nǹkan yìí èèyàn bẹ̀rù ọlọ́run náà àmọ́ nǹkan ní súnà nẹ́bí ni kò tó wá má gidi kò má gidi tó ní pé ara iṣẹ́ tí súnà nẹ́bí sallallahu alaihi wasallam ṣe òun ni pé ṣùgbà ni súnà nẹ́bí nǹkan yìí ó mo rí nínú súnà nẹ́bì ni pé bó ṣe wà rí kí wọ́n má bá yàn ṣe fàǹfà kí wọ́n bá fi tọ́ àti juwọ́lẹ̀ náà nù. náà kí má pẹ́ títí lórí tàrífù súnà man hum ahlu súnà aw man huwa sunni ta onísúnà àwọn ni ahlu súnà Sheikh Uthaymeen rahimahullah gbà tí wọ́n ń ṣàlàyé náà kí n tó gbé ẹmẹ́jì kọ́kọ́ gbé látòrí sheikh ọ̀sẹ̀mí sheikh hasan al-basri rahimahullah ó ní la yasbu'u qawlun illa bi'amalin ó ní tí wọ́n bá ń pe la ilaha illallah lẹ́nu jáde kò lè sí ìdá àfi kí iṣẹ́ kó tẹ̀lé kó máa kí ọ̀rọ̀ kó máa gbà wẹ̀ wala yasluhu qawlun wa 'amalun bákan gbólóhùn ò lè sí ìdá lẹ́nu òun kírun òun gbàwẹ̀ òun ṣe gbé ẹ̀gbogbo ìbádà ló ń ṣe kò lè sí ìdá ńlá àdùnnú ìyá ẹ̀sìn àfi kò ní àníyàn ìkìlá bíbélì ọlọ́run ló ń ṣe kíní yìí. ẹ wá wò wàlà yọ̀fúnù kọ́wùlù wà ẹ́mẹ́lú wọn ní yẹ̀sùn ńlá bí súnà. asàǹbàtọ́rí ó ní àtọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu àti kẹ́tò ń àti àníyàn rẹ̀ pé àníyàn mi dáa ni gbogbo ò lè dáa ńlá bí súnà àbíkóbi súnà fún àbíkóbi súnà fún kó ipé súnà nẹ́bí sallallahu alaihi wasallam òun ni ọmọ gbá ìdí gbogbo nǹkan tó bá fẹ́ sọ ní ọ̀rọ̀ tó bá fẹ́ ṣe ní iṣẹ́ tó bá fẹ́ ní ní àníyàn kó ipé súnà nẹ́bí sallallahu alaihi wasallam ni ọmọ gbá ìdí yẹn. Sheikh Uthaymeen rahimahullah ìgbà tí wọ́n ń ṣàlàyé nípa ìdí ń wọ́n ní almuradu bi ahli sunnati wal jamaa wọ́n láwọn tó ń jẹ́ alùsùnà wal jamaa هم الذين هداهم الله تعالى لما اختلف فيه من الحق بإذنه àwọn làwọn tó ṣe pé ọlọ́run ọba gangan ló kàn gáìdì wọn ló tọ́ wọn sọ́nà lè mọ̀ tó lè fàfí nípa táwọn èèyàn bá ń ṣe ìyapa lélẹ́rí táwọn èèyàn ń yapa ọlọ́wọ́ ara gáìdẹ̀ tó bá jẹ́ àlùsùn náà níbẹ̀ òdodo mí náà ṣáà òun ní wàá wà lérí òdodo yẹn bí ibi ní ìhì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run sì ni. وكلنا نعلم أن رسول الله صلى الله عليه وسلم بعث بالهدى ودين الحق الذي ليس فيه ضوايع gbogbo wa ló dá lójú kíkà nàbì sallallahu alaihi wasallam ìmọ̀nà lọ́lọ́wọ́ bá gbé fún ànàbì وبكي الناس في أهله على هذا المنهج السليم القويم àwọn sọ̀hábà láti wàtá nàbí wà láyé wọ́n bá nàbí tẹ̀sìn ẹ̀sìn bá nàbí ṣe ṣe gan-an náà làwọn ṣe fún òjé kó yí padà bá nàbí ṣe gbélé wọn lọ́wọ́ làwọn náà ṣe gbà á wọn ò yí padà wọ́n ní àmánà inna Allah subhanahu wa ta'ala nazara ila qulubi al-ibadi wa ra'a anna wa ra'a quluba an-nabi sallallahu alaihi wa sallam abarruha wọ́n wá rí pé ọkàn nábì sallallahu alaihi wasallam òun ló dára jù bákan náà ó tún gbogbo ọkàn gbogbo àwọn ènìyàn wọ́n wá rí pé ọkàn àwọn sọ̀hábà òun ló dára jù ìkítàrà Allahu li suhbati nabi ọlọ́run á níyàn wọn pé ẹ̀yin ni mo fẹ́ ẹni ẹ̀dá nínú èyí mo fẹ́ kẹ́ wà pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ìsìnfà ọ̀rọ̀bàníyà يعني اختارهم الله لصحبة النبي صلى الله عليه وسلم وأقلها تكلفا وأبر هذه الأمة قلوبا أولا من وداج àwọn ni wọn kì í kó fìtínà bára wọn dáadáa ìgbà tí mo wá bá wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn kàn gbà bẹ́ẹ̀ àwọn sì máa bá a lọ ni tẹbi kẹsì rọrùn mu. ntí ń dààmú àwa ni pé a gbé anẹ́sọ̀rọ̀ asálàmù síwájú a tún wá gbé nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ kejì. bá a bá ti fẹ́ gbọ́tà níbi àtúmọ̀ yẹ kínní wò bá a bá fẹ́ gbọ́tà níbi àtúmọ̀ yẹ kínní wò njọ́ tí tàbí bá bá kiri wọn mu ẹ̀hẹ́n àwọn àlọ́jà báyìí àmọ́jọ́ tó bá ti ya pa títà nẹ́bí sallallahu alaihi wasallam ìdààmú wa bá wa bẹ́ẹ̀ sì ni ìdààmú ọ̀gbọ̀dọ̀ bá wa nítorí ká ti ní kákàmọ́ gbá kiri ìdààmú báyìí kákàmọ́ tẹ̀lé tà nẹ́bí sallallahu alaihi wasallam lọ ni. àwọn sọ̀rọ̀ bàbá wọn ṣe rí lélẹ́yìí ẹlòmíì Ìlọrin ló gbé síwájú báyìí yóò máa wọ́n fi wo súnà nẹ́bì yìí tó bá ti bá lọ ẹ wá ní tó dàrí wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ lórí báyìí ẹ kí lọ rí Ìlọrin kọ́ Ìlọrin ní ṣé òórùn yọ ní ilẹ̀ ilẹ̀ lọrin ni ṣé bó ń bó kéèyàn fi ń yọ à ń sara wa jẹ ni à ń dẹrù bara wa ni gbogbo àwọn náà ń kálí lọrin oúnjẹ kò sí ẹ̀sí sẹ́mọ́ àwọn àlùjẹ̀nu ti kú gbogbo dẹ́wọ́n fi ń dẹrù bàyà kò sí mọ́ ọ̀yà máa ṣe ẹ máa tà á ó ti rẹ gbogbo àwọn àlùjẹ̀nu yìí ní ti darúgbó àwọn tí wọ́n fẹ́ gbà wọ́n ti ta kú ní ọlọ́run ìsìlámù làwọn ti ń tà wọn wọn láwọn àlìjẹ̀nú yẹn lò mọ́ wọn sàtàtàtà ó sú wọn ọwọ́ àdì èébú ó di èpè ebó yẹ kí ẹ mọ̀ tàtà sí ni ẹ mọ̀ tà òun ni pé súnà nàbì sallallahu alaihi wasallam òun ni nǹkan tó ṣe pé ó dá àwọn sàhábà lójú pé ìlànà òdodo ni so àwọn ti gba ọ̀nà wọn وكذلك عمة خلفاء الراشدين أو خلفاء الراشدين بعنا سيباتنا النبي نوضع إسلوى النبي فريت نوهي هو فكر ليه ولكن الأمة بعد ذلك تفرقت تفرقا عظيما متبينا àwọn gbàtà ní sọ̀lọ̀sọ́lọ̀ mú lọ́tán táwọn sọ ábà náà lọ́tán bẹ̀rẹ̀ báyìí ní kálukú bẹ̀rẹ̀ sí ní yà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbàtún kálukú yà pẹ́ẹ́pẹ́ lára àkókò àwọn tó kó yà pẹ́ẹ́pẹ́ òun náà ni àwọn kàwárì kàwárì wọ́n yà pẹ́ẹ́pẹ́ ṣíà wọ́n yà pẹ́ẹ́pẹ́ mọ̀tẹ́zílà wọ́n yà pẹ́ẹ́pẹ́ àwọn ẹ̀rìn múrjíà wọ́n yà pẹ́ẹ́pẹ́ màtúrúdíyà wọ́n yà pẹ́ẹ́pẹ́ àṣàìrọ̀ wọ́n yà pẹ́ẹ́pẹ́ bóńkàlùkù ṣe ń yà lórí ṣiríṣiríṣiríṣi abdul usur wàlẹ̀ bí ọjọ́ ṣe ń lọ bóńkàlùkù ṣe ń yà lórí ṣiríṣi hatta kanu ala salasi wa sab'ina firqa tó padà wá yà sí nǹkan bí ọ̀nà seventy three tí a ní sọ̀rọ̀ sọ́lá إنه من يعيش منكم فسيرى اختلافا كثيرا أو النبي قد قال صلى الله عليه قل أنت أمر يبقى بولاني أن سيري يبقى بولاني فسيرى اختلافا كثيرا يوريا ويقاتي أقبا ẹ̀wọ̀ àwọn sàábàrà lẹ́bí kọjú sí o kò ní ọjọ́ kan bọ̀ wà lẹ́bí ẹ̀yìn ẹni tó bá pẹ́ láyé nù yín kẹ́ ẹ tó kò láyé gan ẹ ti máa rí àwọn oríṣiríṣi àdáadáa lé oríṣiríṣi ànábi wa ni àmọ́ wà ẹ̀lẹ́yìn kò ní súnlẹ̀ sí àmọ́ tí wàhálà bá ti dé súnmí ní ànábì yẹn sì mú o wọ́n sì lọ́tẹ̀ lọ́kọlẹ́fà rashidun àti súnmọ́ àwọn kọlẹ́fà rashidun ẹlẹ́dàgì yìí àwọn tó pé afinimọ̀nà ni wọ́n òyìn nínà fún ni ọ̀nà àjò àìlẹ́yìnhá bí nàwájì ẹgbàmú pẹ̀lú eyín kẹfì di súnmọ́ wọn àti tàwọn ọ̀hábà yìí àwọn kọlẹ́fà rashidun kẹfì mú gidigidi gan ṣẹ́kì níbi ẹ̀ṣẹ́kù tẹ̀mí rashidun lọ́wọ́ nígbà tí ìyàfẹ́ pẹ́ ti bẹ̀rẹ̀ tó kálukú ti ń yà lórí ṣiríṣiríṣiríṣi ìgbà táwọn yẹn wá ń yà yìí àwọn kan wá ń bẹ àwọn wá dúró àwọn wá ní àwọn òní yà tí ẹ̀kọ́ nígbà tí àwọn ṣí àyà táwọn àwárí yìí yà àwọn kan ń bẹ lásìkò òun tó ṣe fáwọn ọ̀yà àwọn tá ah, a dùn pé a níbẹ̀yìn lọ àti níbẹ̀yìn náà lọ torí pé kí ni wọ́n ń béèrè àwọn èrò rí kan tán rí léyìn lórí ìkọjọ́ tà nẹ́bí sallallahu alaihi wasallam níbo lẹ ti gbélé yìí wá nǹkan àlùkò ọmọ wa kílò lò ẹ fi ẹ ẹ ah, mọ bára yín lọ o àmọ́ àwọn onítẹ̀lé yín fún eléyìí àwọn àwọn onítẹ̀lé yín o àwọn ni ahlu sunnah wal jamaah hadahumullah wa waffaqahumullah litamassuq bihadyihi àwọn dúró wọn á di mọ ìlànà Nabi sallallahu alaihi àwọn ènìyàn àwọn ni wọn ń pè ní ahlu sunnah wal jamaah gbogbo ẹni tó bá ti di pé òun náà wá ń kó fún ìròrí ìròrí kìnnìmọ̀ ni á ìnílò ìròrí àwọn kìnnìmọ̀ ni á ìnílò ewu ni tànẹ́bì sallallahu alaihi wasallam tí kóun lọ́wọ́ ń lò ẹ wá wò nǹkan wá dáa sí ni pé alice náà jàmọ́ra kullun yadda'i waslan bi layla gbogbo kálukú ni máa ń wù kò sẹ́ni tí ó wù gbẹ́kẹ̀lé alice náà ni kò tí ó ń tọ̀rọ̀ kọ́dà àwọn gbọ́mọ̀ sọ pé ẹ̀rì àwọn sufi náà wọ́n ni asufi yún fún alìsùn náà àlẹ́ àtìkì yún wọ́n là àgẹ̀gẹ̀ lálùsùn náà àgẹ̀gẹ̀ ní bẹ́ẹ̀ ni ó wù ú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá ara wọn ṣíà náà àwọn ni àṣíàtù fún fún alìsùn náà wọ́n ní àwọn ṣíyà àwọn gẹ́gẹ́ lálùsùn náà àwọn náà wí bẹ́ẹ̀ kí ló fà ní pé kúlò ní ẹ̀jẹ̀ ìlú wọ́n ti lọ́nà ìlẹ̀ ìyá fún kálukú ní ọmọ sọ èmi ní fẹ́ léyìlá torí léyìlá da léyìlá fáyìn fún ní ọmọ sọ wọ́n léyìlá látò kérò la ń bẹ̀rẹ̀ ata àmọ́ léyìlá ọ̀bà bẹ́ẹ̀ léyìlá lọ́kọ tiẹ̀ àmú kálukú náà kò máa parọ́ kémi lọ́kọ́ léyìlá èmi lọ́kọ́ léyìlá torí pé léyìlá fáyìn tó bá ní ọkọ̀ rẹ̀ tó bá ní ọkọ̀ mi rẹ̀ o tó kálukú wa jòkó jẹ́ pé a so bẹ́ẹ̀ náà nígbà tẹ́rì bá wá jáde tó bá di àsìkò ẹ̀ rí gbàwọn lẹ́wà dáàmà pé tó ń súnà ní wọ́n lóòótọ́ á lè súnà ní ọ̀hẹ́n ń bolo tó rárá fún tó ń tẹ́ kalẹ̀ níjòlá nẹ́bí fẹ́ ọyá sàlàyé níjòlá nẹ́bí pariwo tọ́ ǹjẹ́lẹ́ àwọn ọmọdé ti ah, ha ìkùpọ́lọ́mù wa dé wà kó ló ń jẹ̀jẹ̀ ìwà sílámìlẹ̀ yà إذا اشتبكت الدموع في العيون تباين من بكى مما تباكى gbà tó bá di pé yẹnì ń kalu tó bá wá di pé tọ àwa fẹ́ afẹ kílẹ ọ̀rọ̀ gbà wọlé wa dẹni tó ń parọ́ ọmọ léyìnlá ma gbà ọkọ léyìnlá gàgà òní pé ẹrí yóò mọ ṣàlàyé ẹni ń jẹ alùpùpù wal jamaa bó làṣẹ wa máa ń dẹni tó bá jẹ́ àlùsùn náà mà gbé lágbájá yìí àlùsùn náà ni kọ́lẹ̀ lóní ìyọ́kàn lọ́dẹ ìjọ òun náà bá mú sókòtò yóò bá lọ yóò ní èmi náà ti àlùsùn náà ẹlòmí yóò afárùn kan yóò dànù gan bí èmi náà ti àlùsùn òun sì ní ìgbàdé wa tó wá yẹjú ẹwà tẹ́sí bá gbọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ àlùsùn yóò tó mú tẹ́sí bá gbọ̀rọ̀ àlùsùn máa ń ju tẹ̀sí bá nù ní alùpùpù lè ní ìdíyẹ ọwọ́ rẹ̀ tòṣùbà rẹ̀ ń padà bọ̀ wá dé dáadáa. òun ni pé ẹni tó bá fẹ́ ṣe súnà nàbì sallallahu alaihi wasallam yóò ṣe é gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe ṣe ni. òun náà ló ní alùsùnà lòun torí kó ti nírun gbà ẹnì ẹ kí ni ẹ̀ríkà àná ti ṣe súnà súnà lọ ni ẹ̀ríkà àná ti ti ṣe súnà so òun ni pé ìyẹn kọ́ ni wọ́n fi ń dá lùsùn náà mà alùsùnà nfi ọkọ ma fi ń dá alùsùnà mà òun ni yàní sèṣàtò àkéèdà àkọ́kọ́ nù àkéèdà tó gbádùn àkéèdà tí ì ṣe àwọn àkéèdà aláìsàn sèṣàtò àkéèdà káàkiri àyàn ọ̀dà kí ni jẹ́ àkéèdà ni pé n tó dì sí ẹ̀mí rẹ̀ pọ̀lọ́ ìdí bá ní àkéèdà lọ́rin ṣe pé àkídà lọrin ní mẹlẹ́mìí rẹ tí ìṣe àkídà ti súnà nàbì sallallahu alaihi wasallam èèyàn wo iná ọlọ́run òníri àìjẹ́nà ọlọ́run nígbà àkídà lọrin ọ̀dá bó ṣe lè kọ́ mọ́ àkídà lọrin ọba bó ṣe lè kọ́ mọ́ àkídà lọrin èèyàn òkúrí òkùnkùn tọ́lọ́run kí ẹ ọmọ yẹn fọwọ́ pa wàhálà ni ó máa ń kọ mọ́ rẹ̀ ìdí àìmọ́ra ni máa mú yàn kú ẹ̀dá kò ń túnbó láfẹ́ fèrè lé ìdí ṣé àtọ̀dọ̀ àkéèdà kí àkéèdè ó dúró déédéé tó tó lè mú yàn jáde tó náà lápapọ̀ torí pé kí n dẹ́ti mà ẹwà nàbì sallallahu alaihi wasallam gbogbo ìpínlẹ̀ dáwà rẹ̀ ọdún mẹ́wàá tó ń kéré yẹn sàlẹ̀ ìṣe dáwà ọdún mẹ́wàá àkéèdà làlẹ́ gbogbo ní akéda yẹn wá dúó gbà tó dúó tán àná ya òun àwẹ̀ akéda ni wọ́n mọ̀ sọ fún ọkùnrin báyìí àwọn àbá sí máa ń wọ́n máa ń lẹ̀ ni wọ́n àbá máa ń lẹ̀ lẹ̀ àwọn àbá máa ń lẹ̀ ẹ̀dá kò tó ọ̀jọ́ wa lójú níta anábì mú ọ̀jọ́ àwọn àfà àwọn yóò kó mọ́ lọ lé sí ọ̀tẹ̀ lórí irun wọ́n mọ̀ lọ ṣe wọ́n mọ̀ lọ dìtẹ̀ wọ́n dìtẹ̀ lọ bí irun ẹ̀dá sí irun lélẹ̀ omi pé àkídà tó yẹ kó jinlẹ̀ tó yẹ kó kọ́kọ́ jẹ́ foundation kò sí mbẹ́ táwọn yẹn ń de pàrọ̀ lọ lé kírun wọ́n ń de ìgbàdí lọ lé kírun kí ló dé kódà ìmáàmù ọ̀rẹ́ mi kan lọ sọ̀rọ̀ kan fún mi ń gbà wọn ara wọn àbáṣà ìkóni sọ́dọ̀ bẹ̀rẹ̀ ó gbà lọ àṣírò wọ́n ní ní ìmáàmù bá wọ́n bá ti fẹ́ kírun báyìí mọ́ fẹ́ gun bí kí ní tọ́mọ kíbi dùkánù tọ́mọ ń mọ̀un ẹ̀rì kẹ́kẹ́ fàákà rẹ̀ pé ìmáàmù rẹ̀ padà padà padà padà mọ́mù kan dùn ní wọ́n ní ẹjọ́ ọkọ̀ ìfi abẹ́ ìfẹ́ ìmáàmù báyìí wọ́n bá bá oògùn tẹ́ gbé síbẹ̀ wọ́n ní sẹ́rí báyìí sẹ́rí mọ́mù ní àà ló bá túndé ní ló bá sàmọ́jì ní ṣára ṣára ṣára ìrẹ̀rẹ̀ ọya mú ó bá tó di oúnjẹ rẹ̀ mọ́ti padà ó ní nítorí ìrẹ̀rẹ̀ ta láti ní ìrẹ̀lẹ̀ ẹ̀wọ̀ ojú aláwọ̀ akúbọ̀ ó ìtún bẹ̀rẹ̀ ẹ̀rù tó kí ló fa ni pé kò sí àkídà kò mọ́ sí ń jẹ́bọ mọ́mù tí ò dá ẹbọ mà mọ́mù tí wọ́n sọ pé òní di àyílà èmi ló ń bájà níbi kíní èmi ló ń bájà owó àdúrà èmi ló ń mi àpòwò èmi òní di àyílà ẹ̀dá kò sí ìmọ̀mù lélẹ́yìí àkídà lọ́rin ní ń sọ fún wa ń wo àkídà lọ́rin nu ó yà ìbẹ́ ó yà ìbẹ́ kọ́ jẹ́díjẹ́dí mú ni ó ń díjà àkídà lọ́rin nu bá ẹ̀tọ́ àpé ń kó bá wá dì mẹ́mìí nù ẹ̀dá kò bóòlù yẹn ti fẹ́ gbọ́ ọlọ́run nírọ̀rùn pẹ̀lú eléyìí. anabi ni mọ̀nà alakọ̀ tẹ̀mí mà wọ́n tó bá ń de oúnjẹ mọ́ra tó ń de pàrọ́mọ́dì tó ń de mọ́lé tó ń sọ àsokọ́ tó ń sọ àsorọ̀ tó ń rì mọ́lẹ̀ ó ń de mara mọ́tò ó ń de mara kẹ̀kẹ́ ó ń de mara mọ́tìnì rẹ tẹ́bá wà bẹ́ẹ̀ yíjì rẹ lómi tẹ́bá kọ́dà àwọn la ilaha illallah. àwọn yóò tó wá mọ́lá tí wọ́n tún de nǹkan mẹ́rin eré tẹ̀síbá tẹ̀síbá dídíà ń tẹ̀ ṣíríkù ẹ̀wọ̀n kan wọ́n ti wá di kírun mọ́sálásí tó bí àkídá bí lọrin ṣe rí ní sọ fún yín wà láàrin ìlọrin ní ṣe fún yín o ẹlòmí ọmọ ẹ fọlẹ ẹlòmí ọmọ tara ẹjẹ òní ìlọrin yìí tí ẹ bá ṣe kábà ìlọrin jùmọ̀ kà lọ á níbo ìkẹ́jẹ ìkẹ́jẹ ẹ̀mẹ tó kọrin báyìí rí ọmọ yẹn pọ̀ gan á yóò fi wíwèwò lélẹ́ yìí tí ẹ bá gbọ́ àkídá yìí rí ó sì mọ fún ẹ pé á wíwèwò lélẹ́ yìí ó ní ìlọrin ọlọ́dà ó ní dimọ́kà ni ó ní ànẹ́bùrọ̀ yìí mò ń rí ẹjẹ alimi ó ní ẹ̀yìn mọ́tàlásì bí àpẹ́ òun gẹ́gẹ́ níbi kábà ó ní kíní kan bú ọ ní kíní kan dáhùn tó rédérédé ó ní àwọn sàábẹ̀ àwọn làfà ọ̀rọ̀ ṣiṣẹ́ àwọn balógun mẹ́rẹ̀ẹ̀rin áá tí wọ́n fi ń rí òwúlé léyìí áá ah. tí wọ́n fi ń rí òwúlé léyìí bí ọ̀rọ̀ wo ni ṣe ń tí ń já kídà lọ́rin nu àkídà lọ́rin kí ọdún rẹ̀ ní agbèrè lọ́rin ẹni tí ó bá ní sẹ́hàtù àkídà kó dá àkídà lọ́rin nù kó mútà nàbì sallallahu alaihi wasallam ìwòlé jẹ́ alùsùnà o alùsùnà ẹ̀rù lọ́rin bà ní ìta alùsùnà ìyàkán èyí sàálù súnà na anábì ni mana alákọ̀ tẹ̀mí mà ẹni ba bá ń ṣe nǹkan mọ́ra anábì ni fakọ̀ aṣíraka ń tọ̀ pelu ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ẹbọ ní ṣe kọ́dà kò sí pé tíra náà ló ń dè mọ́ra òun so kọ́ sọ pa yẹni yóò wá tẹ̀ gẹ́gẹ́ bí ka àkéèdà ti sẹ́lẹ̀ fi sọ́ọ̀lẹ̀ ẹ̀wò àjọkàn yẹn ó gbọ́dọ̀ tó wá jọ tàwọn sàhábà ni tí ó jọ tí wọn gangan pé áá báwọn sàhábà ti bá ní bá kídà wọn ti rí nìyẹn wọn tá kídà rẹ̀ bá ti jọ tàwọn sàhábà yìí wọn tó wọn kì í ṣe ahlu sunna bi tawhid Allah fi rububiyyatihi àwọn iṣẹ́ tọ́lọ̀ máa ń ṣe ẹgbẹ̀rún bàkọ́lọ̀ ọba ní ń ṣe àwọn kan ní ń darí ayé àwọn kútùbù kan àwọn gẹ́wùsù kan àwọn àbùdálù kan àwọn náà wà ní orígun ayé náà fà lọ́wọ́ sáwọn báyìí nbolo àwọn ìjọsìn fọlọ́run ìjọsìn ọlọ́run yòókì ń fún ẹlòmíì àfọlọ́run nìkan ẹni tó bá ti gbà fóun lè gbé ìjọsìn ẹlòmíì fún ìjọsìn ọlọ́run fẹ́lòmíì ó ń tọ̀wọ̀ kìtà lùsùn náà tó ní á ah, ìmọ̀ ìṣètò náà mọ̀ kúnlẹ̀ ah, ah, àá mọ̀ kún alùsùn náà ti ń kúnlẹ̀ kí alùsùn náà kọ̀ àbí ẹni mọ̀ kúnlẹ̀ àmọ́ ìmọ̀ tẹ ọ̀run bá fẹ́ kúta àbí ìsábà ti ń pe ọlọ́run átùmọ̀ pé àwọn tó láyé náà òun náà tìlẹ́ òun súnmọ̀ ní àbà ìwúrò léyìí ẹ̀tún wo ara àkídà lọ náà ní ìbádá láríjá lálá ṣẹ̀pá ó ti dàkídà lọ́rin sígbàkúgbà tó lọ́ tó sànú ọlọ́run sànú tó tó ti bẹ́ẹ̀ ló ti kù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà kọ́lẹ̀ ló ní òní mọ̀ tó ń àbí kẹ́ńpé ànábì sallallahu alaihi wasallam sípò ọlọ́run ẹni tó ń gbà ànábì sípò ọlọ́run pọ̀ wọn kì náà tí kò bá ní Muhammad yìí náà ní Muhammad o ẹ ti máa wà láyọ̀ bá inú jẹ́ ìmọ̀rí ẹlẹ́ àbí yóò ti tẹ̀lé àwọn ní Muhammad yìí náà ní káàkiri Muhammad yìí náà ní Muhammad Muhammad yìí náà ní Muhammad a ah, ìwọ ni pé ẹ̀há lásán ni kò sí kí ni ni pé ah, Muhammad ò lè sànú ànábì ò lè sàánú yàn ọlọ́run ní máa ń sàánú yàn tòun ni pé àkídà yẹn fi ń ṣe báàdà yẹn rùbù bí àtọ́lọ́run máa ń ṣe àbáwọn kan bẹ wọ́n lè ní kójú máa rọ̀ ní ìsìn iṣẹ́ ọlọ́run yẹn nìkan ò lè ní kójú rọ̀ kí àwọn ti wà hàn mí lè mọ̀ gbogbo ìyàwó tí wọ́n fẹ́ ṣe wọ́n fa òjò wọ́n fojú bá jẹ́ fún mi ah ẹ lọ́ba wọn ti bá wà lè rígbó láwa ti òjò yìí kọlọ àwọn kẹfìrí òun yìí dá òtúrú eléyìí bẹ́ẹ̀ ni asma ìdí wà sí fàájì ìròyìn ọlọ́run orúkọ ọlọ́run àkídà yẹn gbọdọ̀ dá lérí rẹ̀ kọ̀ fáwọn ọlọ́run ọkọ̀ yẹn ọba sàánù wọ́n ọba tó ṣe gbogbo àwọn ìròyìn tó dá ọlọ́run yòókì ọlọ́run lọ́bọ̀ ọ̀dájú gbogbo gbà lọ́kọ̀ọ́ mọ́rí tí ọlọ́run yọba rẹ ni ọba dáadáa ni ọba onídọ́gbàdọ́gba ni òkè sọba lábò tí gbogbo nǹkan rẹ̀ ádìlú onídọ́gbàdọ́gba ni kò fi ń jẹ́ pé èèyàn ní àkídà tó dáa nù tó bá kan náà aláàánú lọ́lọ́run èèyàn gbọ́dọ̀ tó ń jókòó wà mẹ́ẹ̀ tó ara àkídà tí èèyàn gbọ́dọ̀ nínú tó bá kan náà yẹni khususan fi tó bá fẹ́ ní àkídà rẹ̀ yẹn ọgbọ̀dọ̀ jẹ́ àkídà rẹ̀ kí àtìsọ́kàn rẹ̀ ọgbọ̀dọ̀ jẹ́ àtìsọ́kàn tí ó bá ẹ̀rí tí ó bá gidi náà ni ó dúró tí a bá fẹ́ ní ní àti kọkàn èèyàn gbọ́dọ̀ ní pẹ̀lú ẹ̀rí ni ẹ wò lápòjú yìí tí ọlọ́run bá ó ṣàlàyé ibi tó ń wà fún wa ipe èmi ọlọ́run òkè àlẹ́ ara ṣe mọ́ wa ẹ̀rí pé táwọn yẹn bá ń bi ọkùn kí ló dé tó fi gbà bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ ló lè mú ẹ̀rí wá láti inú al àti ẹ̀ṣẹ̀dẹ́sì Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí wọ́n bá ń ní ní àkídà àkídà ilé bí àdìsọ́kàn ọgbọ̀dọ̀ mú ẹ̀rí wá ní o ẹ̀rí tí ó fẹsẹ̀ rìn rẹ̀ tí ó dúró déédéé tí ò ní máa kí ló lò òun náà ń pè ní ẹni tó ń já ìfúnà àmọ́ wọn ń bí ọ́ lẹ́rìí àtàmà àtàmà àbí àmàgbọ́yé pẹ̀lú kọ̀rí náà à ọ̀rọ̀ àkídà yóò kí ń gbọ́rọ̀ àkídà yé pẹ̀lú kọ̀rí náà o èyí ọgbọ́yé pẹ̀lú ẹ̀rí tí ó kílíà tí ó yanjú yányá ìlànà fi ń gbọ́ àkídà yé wò òun ni pé nínú ìròyìn àkọ́kọ́ tẹ́ ìlà rẹ̀ tẹ́tọ̀ pé ẹni yíya ojú náà ni kọ́dẹ̀ lómi ẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn haúsá òun àkídà tàn búwa sunni àwọn ọmọlẹ̀ àwọn haúsá ọ̀pọ̀lọpọ̀ wọn onísúnnà ni wọn ní àkídà lákídà ó lè wá ṣe ṣe ọmọ láti rí tí ó pè tẹ́lára rẹ̀ àmọ́ àkídà rẹ̀ àkídà oní súnà ni torí pé kí ni wọ́n ti ń gbọ́ gbogbo tí ń jẹ́ àlàyé nípa súnà nípa súnà àkíkà yẹn ti wá dúró ẹ wò lápèjúwe nìsín ká máa jẹ́ ọkùnrin bọ̀lọ́ lọ́wọ́ à kí wọ́n á ní kò síbi tọ́lọ̀ wọn ò sí o ó lójú ìyá àlọ́rin àwọn ìyá kódà àwọn bàbá tó jẹ́ ọmọ ìlọrin tẹ́ẹ̀bì pé bọ́ lọ́lọ́run wà nítorí òfin ni pé ọlọ́run kò síbi tí ó sí abẹ́rù ni òtẹ̀ ni ọlọ́run táà mọ́ ọba táwọn ọmọ ibi tó wà tẹ́wàárí àkídà ni o lẹ́ànàwó káánà wọ̀lá mẹ́kánù ọlọ́lọ́ ń bẹ ọlọ́run ní ààyè àwọn ọmọ ibi tó wà ń tàwọn kéhùn tàà ti lọ lè ké náà nù yẹ̀kúlù yá yá kúrútọ̀ bí yóò dárí ẹ̀lẹ́múrútọ̀ jí mà sóbà kálíkà fárí wọ́n wá ní lẹ́ànàwó káánà wọ̀lá mẹ́kánù fi azalin lam yáhùn yí zamanu yàdá mọ́ so ó lọ lọ́n bẹ àmọ́ kò ní ààyè so bí àwọn yẹn ti di mẹ́mi nù bẹ́ẹ̀ sì ni ọlọ́run ti ṣàlàyé ara rẹ̀ pé bí tí mo wà ní arrahmanu ala al-arshi istawa lọ́nà mo wà lókè àlẹ́ àràṣì nǹkan pẹ́ ń bí yóò lọ títí bákan náà tí tẹ̀lé àṣẹ ọlọ́run ni wòye sẹ́ni ti nà wáyà yìí tí ó sì máa jìnà sí gbogbo tọ́nà bá ní ọmọ ṣe aláwòde alùsùnà ti máa ń parọ́ sẹ́wọ̀n tó máa aláwòde nípa ọmọ yẹ̀yẹ́ ni ìṣètúnà rè tó kí ọmọ sọ fún yàn pé alùsùnà lè máa parọ́ náà mo lè máa parọ́ فإن الصدق فإن فإن الكذب يهدي إلى الفجور إيران مامويا ديدي وابو بوسي أبو لاي إيران مامويا ديدي والفجور يهدي إلى النار كيشي أبوسي نتين باتين ويقرا ويقرا ليبيا ونوناني النبي واني ولا يتحرى أحدكم ولا يكذب أحد حتى ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا anábì ní sèyàn bá ti fẹ́ràn rọ́jú tí ń parọ́ tí ń parọ́ tí ń parọ́ wọ́n wàá kókọ rẹ̀ ọlọ́run ni ẹ kókọ ẹni yìí kalẹ̀ pé òkúrọ́ ni àmàlàyé kókọ rẹ̀ kalẹ̀ tó kúrọ́ lélẹ́yìí ẹ̀dàkùn sálùsúnà ìmẹ́nùrù ìtàmọ́dúnrù yà alùsúnà ọ̀rọ̀kọ́rọ̀ ní kí ọmọ ní alùsúnà mọ́ alùsúnà lè máa parọ́ náà ó mi kí ó kúrọ́ ní wọn náà nù apá àti bá ń sọ bẹ́ẹ̀ òkúrọ́ làfà yẹn tẹ bá ti wúlò tẹ bá tírèsì so gbogbo tọ́nà bá lóun ọ̀fẹ́ alùsùn lè dédìí ẹ̀ alùsùn lè jalè alùsùn lè lu jìbìtì kọ́ ọmọ ní akọ́ lè lu jìbìtì náà alùsùn lè lu jìbìtì ní ògbọ́dọ̀ ilé ìrírí lọ́dà fàásùn náà kọ́ mọ́tò bẹ́ẹ̀ àti iná dẹ̀mẹ̀dẹ̀ yìí náà alùsùn lè lu jìbìtì ẹ ti mọ̀ ní wọ́n ti lu jìbìtì lóòótọ́ tó parọ́ wọ́n lu jìbìtì láwọn eléyìí hù òun ni pé ẹni tí ó bá jẹ́ alùsùn náà ní tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ yóò jìnà sí kò ní fẹ́ dédìí gbogbo gbalẹ̀ mọ̀ pẹ̀lú tọ́à tẹ̀láṣẹ ọlọ́run kọ́dọ̀ tó ní wọn ládé ni pé àti máa kírun àyílà lásìkò rẹ̀ alásàlì lásìkò rẹ̀ àdìpọ̀ mọ́ màtí jámù wọn láwọn ṣe wọn ti bá ń tẹ̀lé jàbàtà jámù náà máa ń ṣe wọn ni àwọn kẹsàn-án ti jámù ó kírun àyílà tàlásà fún àwọn àròjọ fá lásìkò àyílò bí lọ wọn làwọn lọ ti jámù tọ́ba tó di mọ́gà àti ṣáà ìwọ́n òròjọ fá àti tọ́mọ́gà rẹ̀ lọ ni àwọn ti jámù papọ̀ ṣé sọ sábà pé gbogbo tẹ̀lé alẹ́ so ìlànà anabi sallallahu alaihi wasallam èyí ò dún ní mẹ́tọ́ à anabi sallallahu alaihi wasallam ní pé kéèyàn ó máa lọ lè kírun afdalu salati fi awwal waqtiha irun tó lọ́lá jù kò nínú tí wọ́n bá kílá pọ̀ kọ́ àsìkò rẹ̀ bọ́lá lùsùlù tí wọ́n wáyé káàkiri òkúrọ́ ara wọn ẹ wá wò wọn wọ́n wá ní nífùsáàkì nífùsáàkì náà ni ọkùnrin wọn lò gbogbo ẹni tó jẹ́ ilé ó ti wá jẹ́ pé ń bi ìrun ibi ìbádà lẹ́tọ̀ àmọ́ wá lẹ́mọ̀ amú ìjú ò dáa fún àmọ́ ní ìyẹn lè máa ti dámù náà ìyẹn lè máa ti dámù sábẹ́ òun ní ti dámù gbogbo ojoojúmọ́ tó òun ni pé súnà Nabi sallallahu alaihi wasallam ìyẹn gbọ́dọ̀ ṣe pẹ̀lú mulazamati ta'a òun yẹn nẹ́fílà òun ẹ̀ lérí wọn àájúdù kò sí kọ́dà tìláwà kùránì gbogbo ọ̀nà tí ń dọ́nà ìbádà láyé náà ni wọ́n jìnà sí ojú wọn torí pé kìnnìkì ń jẹ́ ìbádà òtù kú wọn ò ní ìbádà àwọn òní tọ́wà kankan tí wọ́n ń ṣe tó alùsùnà wal jamaa wallahi wọ́n máa ń ní ìbádà gan ni gbogbogbò àwọn kalkuran gbogbogbò àwọn fún ṣètìláwà àwọn òṣìṣẹ́ ẹ̀jùdù wọ́n gbà wẹ̀ jọ mọ́ndé wọ́n gbà wẹ̀ níjọ́ àlàmísì wọ́n gbà wẹ̀ ní àwọn ayyamul bid ẹ̀hẹ́n alùsùnà nù òun ni ṣubú nàbí yìí sọ́nà lọ́wọ́ àlùfọ́lá yóò nífẹ̀ẹ́ ànábì ẹni tó bá jẹ́ àlùsùn náà yóò nífẹ̀ẹ́ ànábì tó bá jẹ́ ọmọlẹ́yìn ànábì ẹ ẹ àlùsùn náà ká ń pé wì ẹlòmílẹ̀ mọ̀ wípé ẹni tó bá jẹ́ ọmọlẹ́yìn ànábì tó jẹ́ ẹni tí ń tẹ̀lé ànábì ó ń tọ̀hún akéde ní oríṣọ lẹ́yìn náà yóò máa tẹ̀lé àṣẹ ọlọ́run yóò jìnà sí ti ọ̀dà onímọ̀ jẹ́ zina onímọ̀ purọ́ onímọ̀ jalè onílùjúbìtì lẹ́yìn náà ẹlẹ́kẹta ní pé ṣùgbọ́n nàbí yóò fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam torí pé ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam Anas bin Malik radiyallahu anhu ó ní ànábì sallallahu alaihi wasallam sọ pé la yu'min ahadukum ànábì ní ẹ̀rí tí ìjẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀rí jáde fún nàgídí hatta akuna ahabba ilayhi min waladihi wan nas ajma'in wa fi riwayati min waladihi wa walidihi ọmọ tó bí lọ ó fẹ́ràn mi ju òbí rẹ lọ ó wà fẹ́ràn mi ju anybody lọ ó fẹ́ràn ànábì lórí pé súnà ànábì òun wù ó ju anybody lọ tí bàbá rẹ bá ní ọmọ ti súnà ó ní mo láìkì yín bàbá àmọ́ mo láìkì súnà ànábì jù yín lọ afẹ́ ẹlòmíì ní òjìká ẹlòmíì òjì súnà nìsín àwọn àfáà mi ti pè mí àwọn àfáà mi ní kí mọ́ yapa tí wọn àmọ́ kọ́ mọ́ yapa ànábì àbí kọ́ mọ́ yapa ànábì tó wà náà sí àjùmọ̀ àyìn gbogbo wọn yẹn yẹn ó fẹ́ràn ànábì jù wọn lọ wípé wàláì mo fẹ́ràn yín wàlákin ar-rasulu ahabbu ilayya indi minkum ah anabi mo fẹ́ràn jù tòun náà níbi mo ti ta anabi yìí níṣe fi yín anabi ni ibnu Battal ìgbà tí wọ́n ń ṣàlàyé fi ń jẹ́ ìfẹ́ táàní táàní ju òbí wa lọ ju ọmọ wa lọ ju gbogbo everybody lọ ó ní al-mahabba thalathatu ó ní ìfẹ́ ọ̀nà mẹ́ta ni mahabbatu ijlal wa ẹ̀yìn zọ́ọ̀nù ìfẹ́ kan mẹ́tẹ́ pé ìfẹ́ ìgbéni tóbi tó bá fẹ́ ń tọ̀hún ọmọ pàtàkì rẹ̀ ọmọ ìgbé tóbi ọmọ pàtàkì rẹ̀ òní gẹ́gẹ́ bí ìfẹ́ tá a máa ní sí kàmá habbatil walad lil walid ìfẹ́ tí ọmọ máa ní sí bàbá rẹ̀ àbí sí màmá rẹ̀ tẹmọ ìfẹ́ tí bàbá ní sí bàbá yàtì màmá yàn ìfẹ́ èyí ọmọ ìgbé bàbá yẹn tóbi lọ́mọ pàtàkì wọn tó kọ́dà bí wọn ò ṣe tọ́lọ́run àwọn àpàrọ̀ ara tún náà nù kọ́dà bí wọn ò ṣe tọ́lọ́run ó sì máa pàtàkì wọn ẹ̀tọ́ wọn ọmọ fún wọn

bákan náà ìfẹ́ Ibn Battal ní pé ìfẹ́ ẹlẹ́kejì mahabbatu shafaqa wa rahma onífẹ́ àánú àdìkẹ́ tó yẹ pé ka mahabbatu al-walidi li waladi òbí ni máa nírúfẹ́ òfọ́mọ rẹ̀ yọ fẹ́ràn ọmọ rẹ̀ yọ mọ̀ sànú rẹ̀ yọ mọ̀ kẹ́ ẹ̀ torí ìfẹ́ yẹn ẹlẹ́kẹta òun mahabbatu ihsan ìfẹ́ pé kìnnìyí mà dáa á kìnnìyí rẹ̀ wà mọ́ láìkẹ́ gbogbo nǹkan lèyàn wá ní sí ìfẹ́ mẹ́tẹ̀ẹ̀ta àwọn èèyàn gbọ́dọ̀ wá ní fáànù nẹ́bì sọ̀wọ́ ọ̀rẹ́ ọ̀tọ́lá wọ́n fẹ́ràn ànẹ́bì ju ẹni tó ń gbé tóbi lọ gbogbo ẹni tó bẹ́ẹ̀ lè kó tóbi ànẹ́bì gbọ́dọ̀ tóbi jù lọ́wọ́ rẹ̀ ń jẹ́ pé èèyàn jẹ́ oní súnà nù lẹ́yìn lẹ́yìn ó tún wá fẹ́ràn súnà nẹ́bì tó ṣígbó tún mẹ́ta ó wá fẹ́ràn súnà nẹ́bì gan alaihi wasallam bí tàtọ́bí ẹni tó máa lò ẹlẹ́mìnira àwọn ẹ̀fẹ́ràn nẹ́bì àlè sí mọ̀ kí wọ́n gbà yí dé à ìfẹ́ràn rẹ̀ ni kò ráwọn tó fẹ́ràn Arsenal ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n máa gbé jáde ipe Arsenal àwa everybody tó ti dá wọn mà sáwọn Arsenal ni àwọn mọ́ ìlú ni wọ́n ti dá wọn mà kúrò ó gba débi pé ẹni tó jẹ́ olùbàlú àwọn ẹ̀ ti mọ klọ́ọ̀bù tó wà ní máa ń yí àwọn ìlú pípọ̀ làyẹn ti mọ̀ ọ́n gbà ọ́n à kíni à ẹ̀wò ìfẹ́ yìí kò dé gbé pamọ́ kátó wá nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ní tó bá nífẹ̀ẹ́ ànábì kò lè rí gbé pamọ́ tó bá jẹ́ àlùsùnà ò lè rí fẹ̀yẹ̀ gbé pamọ́ lẹ́yìn náà ó tó wá fẹ́rẹ̀ tó bá jẹ́ àlùsùnà ní tó bá nífẹ̀ẹ́ ànábì tó bá jẹ́ òǹsùnà ẹ̀rí yóò fẹ́ràn àlùsùnà ẹni tí ì bá sálùsùnà ní ọmọ kórìíra tó bá jẹ́ alùsùnà ẹ̀ẹ́lẹ́rọ̀ ní súnà láyé kó mọ̀ fẹ́ràn onísùnà so náà súnà yìí wá ní èyàn mọ̀ wá fẹ́ràn ẹni tó bá jẹ́ onísúnà bí kọ́bìrì mẹ́ ẹ̀ńdẹ̀ òmìnà sọ àwọn súnà òǹdí wọn bí súnà bá ti wà lára rẹ̀ tó nìyẹn ẹni tó bá jẹ́ onísúnà ló ti mọ̀ fẹ́ràn yàn bí súnà bá ti pọ̀ tó lára yàn nífẹ̀ wọn ti mọ̀ dàgbà lẹ́rẹ̀ lẹ́yìn ẹni tó bá jẹ́ onísúnà bẹ́ẹ̀ náà ẹni tó bá jẹ́ ti ń ṣe bídíà bí bídíà rẹ bá ṣe ń le tó lẹ́yìn náà ẹni tó bá jẹ́ onísúnnà yẹni yẹ́kọ̀ra àlùbẹ́dà oyunkira yóò kórìíra bídà yóò ti mọ́ta kó ẹni tó bá jẹ́ onísúnnà nà yóò kórìíra bídà tó bá kan náà ẹni tó bá jẹ́ onísúnnà yẹ fẹ́rù mi ń jẹ ní ìlmá àti ẹwà bídà àtẹ̀ṣẹ̀ àti bídà ẹni tó bá jẹ́ onísúnnà yóò mọ́ta fún kò ní ní bídà nìkan nìkan kò tẹ́ bídà náà tẹ́ bó lè lọ ń jà èmi ọmọ bí tẹ́ ìmọ̀ bí sáfà àwọn ti rúra kíra yìí o èmi ọ̀gbọ́ lọ́la fà súnà kẹrí láyé bẹ́ẹ̀ sì ni àdìsí ànábì ẹ dákun ẹ má bá bí wọ́n láwọn àdìsí pé ń bolẹ́ fẹ́ fi ṣiṣẹ́ àdìsí ń bẹnu zunan sirimizi àdìsí three thousand three hundred and thirty four àbúrò rẹ̀ lọ́gbà àdìsí wa ó ní ìnàlà àbdà ó ní àná rasulullah sallallahu alaihi wasallam àbdà ìdá àkọ́ àkọ́dé àtànàkàtẹ́ fi qalbi nafsatun ipe ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí tó bá ṣe iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ ẹbú tó jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ní kí àwọn ìláìka kí wọ́n kán ìdọ̀tí kan the point dúdú wọn àkàn sínú ẹ̀mí rẹ̀ inú ọkàn rẹ̀ ẹ̀wọ́ kọtí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ nípa tó bẹ́ẹ̀ lè ṣẹ̀ṣẹ̀ kan ọlọ́run á ní ẹ̀kan point burúkú kan sínú ẹ̀mí rẹ̀ tó bá kàn sí báyìí fáyidá uwa náza wà sẹ́kfara wà tábà sọ́kùnrin akọ́lùbùkù tó bá di pẹ́ ní ń bá wá túbá lọ́dọ̀ ọlọ́run ó ní ìṣirú ah, ẹ̀sẹ̀ yìí mọ́ bí á sì náà ní í ṣe kan dúdú sínú ẹ̀mí rẹ̀ àbí wọ́n ní máa pa ọkàn dúdú sínú ẹ̀mí rẹ̀ àwọn tó bá di kó bá di túbá ọlọ́run sì ní kí wọ́n fọ ìdọ̀tí yẹn mọ́ kó nú ẹ̀mí rẹ̀ wà ní àyàdà tó bá tọrọ lè tún ẹ̀ṣẹ̀ yẹn ṣẹ̀ bí ìdàfíì ha wọ́n tún lékún wọ́n tún kankan ní òfin yóò tún hàtà dáàlù kọlùbà tí bá tó wá ń bá ẹ̀kẹ́ yẹn lọ gbogbo dúdú wọn wà padà bo ogun ẹ̀mí rẹ̀ yẹn yán náà wọn ni kálá yẹni wà wà rọ́ọ̀nù lẹ́bi dákàrà lọ́ọ̀ kálá bẹ̀rẹ̀ rọ́ọ̀nù alẹ́ kúlú mi máa kánú yẹ kìbọn òun ni pé òun ni ọlọ́run ní pé ah, àwọn kékeré àbẹ́ tó bá jẹ́ ọmọ ènìyàn àwọn kékeré ń tán ṣe òun náà ní iṣẹ́ ẹbú wọn tán wù tí wá di wọn lẹ́yìn ó náà tí mùsùlùmí náà bá ti ń ṣe lọ́run bá ti ń ṣe lọ́run ni kan kìíní sínú ẹ̀mí rẹ̀ fáyọ̀ wá fẹ̀ fẹ̀fẹ̀fẹ̀ tó bá yá gbogbo ẹ̀mí ọ̀wá bí. irú ẹ̀mí ń fa tẹ́bá rí àwọn tí ń sọ̀rọ̀ wọn yìí tí ó ní pé tó bá wo onímọ̀ iṣẹ́ lọ́nà ìgbé ẹ̀ṣẹ̀ ni kò í ṣe bídíà ẹ̀rí wọn gbogbo ẹ̀mí wọn ti dí ìmọ̀lẹ́ ọlọ́run kan wọnú ẹ̀mí wọn torí pé kí ni ẹ̀ṣẹ̀ yẹn ti pọ̀ jù wọ́n ti lẹ́jú létí ẹ̀ṣẹ̀ fún wọn ti ẹ̀ṣẹ́ ní ẹ̀ṣẹ́ níjọ́ ọkùnrin kan gbogbo ẹ̀ṣẹ́ ní ẹnìkan ló ń lọ dùkan jò ní ń wọ́n bá rí ẹnìkan ní bá ń sọ fún ẹni wíṣẹ́ alùsùnà wá ní ah, ẹ̀yìn alùsùnà náà ah, ẹ̀yìn náà ti bẹ̀rẹ̀ jàmbá wọ́n lè àmọ́ ní tó fi jẹ́ kí n lè conclude lórí ẹni pé mo mọ̀ wọ́ mo mọ̀ wọ́ wọn á ní kí ló dé ọlẹ́nìkan lòun náà ń sẹ́wọ́n gbé sẹ́kàn fún un ó ní ni ọba ti kò ti sẹ́kù sí fún olówó òun ah, ó tó dájọ́ kan fún un tó lọ́ba onílọ́ba yá lọ́ba ta fún ọlọ́pàá kí ni mo máa lọ pé á ah, èèyàn bú ni wọ̀nyí kódà àwọn olùkọ́ èèyàn gidi ni àwọn olùkọ́ mùsùlùmí gidi náà ó ní à mùsùlùmí gidi ni ó ah, mi ìṣe dídí à mi ìṣe dídí à náà mo ní subahana ó ní à ah, àwọn ọmọ ìjàmbá dánù so wọ́n ti fojú di ẹ̀ṣẹ̀ náà ni ẹ gbọ́ kéèké ọmọ sọ̀rọ̀ dídí dídí báyìí lẹ́nu kéèkọ́ kéèké ṣẹ̀ṣẹ̀ náà àkéṣe dídí à náà àdìsí anábìlà kàyí nìsín ló ní ẹ̀ṣẹ̀ gan yín máa ń díyàn lẹ́yìn kí máa ń díyàn ní ẹ̀mí tó ṣe pé yóò wá di rọ́ọ̀n yóò di rọ́ọ̀n náà tọ́lọ́mọba tó ní kùránì tó bákan náà sábàtúrọ̀ lè wo àwọn àdìsí oríṣiríṣi yàní Ibn Abbas sẹ́ẹ̀tì lè mọ̀ ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn. ó sọ fún wọn pé ẹ̀yin ọmọ mi ní tí mo fẹ́ sọ fún yín ni pé ẹni tó bá fẹ́ fẹ́ ìyàwó nínú yín tó tó ṣe ìyàwó wá sọ fún mi o tó bá tó gbé fẹ́ fẹ́ ìyàwó wá sọ fún mi èmi ò fẹ́ kẹ́ ẹ ṣe zì náà o ẹ̀wọ̀ ibùdó masamud ibùdó abbas ó ní torí pé kíni lẹ́ anáwó torí pé kíni lẹ́ anáwó lam yazni rajulun qat ó ní ẹ̀ ní rí ìyàn. Ibn Abbas ní pé tẹ́ bá rí ọmọ mùsùlùmí kan tó bá lọ lè ṣe zìnà ìlà nàza àmín ìlà nùzẹ àmín ní nùrù islam ìmọ́lẹ̀ islam ó ti fò lójú rẹ̀ ìmọ́lẹ̀ islam yóò fò lójú tọ̀hún ó ní wàyà rúdú ọlọ́wọ́ ìṣá àyẹ̀rúdá àwọn yẹmúnáhìwò ìyá àyẹmúnáhìwò àdúgbò wu ó tó bá wu ọlọ́run wà lè dá ìmọ́lẹ̀ wọn padà tó bá sì lè wo ọmọ ní padà náà lérí kíni lérí ẹ̀ṣẹ̀ ní oṣù mẹ́fúlá lùsùn náà ọ̀jà máa wọn kì í fojú di ẹ̀ṣẹ̀ kí ẹ má tẹ̀tẹ̀ lọ bídà ni ẹ má ṣe ń tọ́ wọn kì í ṣe alùsùn náà àdìsàn náà bìlà kàkà lẹ̀ yìí o àdìsàn náà bìlẹ̀ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ibnu Mas'ud dìlà kàkà lẹ̀ yìí o ń bẹ nínú súnánù Sa'id ibn Manzur ari níbẹ̀ ní hadith four hasan four yẹni yẹ́bù ẹ̀rù alìtàhàzù yóò jìnà sí ẹgbẹ́ ìsì ẹgbẹ́ alùsùnà ẹ̀rí ní kọjá lẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ lẹ́ni tó ṣe pé wọ́n sọ fún pé kìíní yóò lẹ́rìí olùdó lé rẹ̀ ẹwọ́ tẹ̀bílẹ̀tì ní ìsìn kìíní yóò lẹ́rìí ìjáde ẹ̀rí dáa pé ìjáde ní òmùyí máa ń pé wọn ò ní kú mẹ́ gbogbo bídí àkọ́ni kúfúrú gbogbo bídíà kọ́ ni kúfúrú wọ́n ti lákìdá rẹ̀ wọ́n ti ń gbé lọ́bẹ̀ káàkiri náà ẹ̀rí kìdà ọ̀tẹ́rì ẹgbẹ́ ní jẹba wọn ẹgbẹ́ náà ní jẹba wọn ní tí ẹ bá ti ń ṣe tẹ́wọ́n tó mọ pé kí ní yọ̀ lẹ́rì tẹ́ wá kójọ lílẹ̀ rẹ̀ tẹ́ ń papọ̀ lé lérí kódà bẹ́ẹ̀ tọ́ra yín ló kọ òdìbò àtẹ́ bá ló kọ so òun ni pé ẹni tó bá jẹ́ àrùsùnà wal jamaa yẹ fẹ́ ẹ̀ ànìtàṣẹ́gbẹ̀ kò ní ṣẹgbẹ́ so gbogbo eléyìí ni fún àsìkò ṣáàrùn aṣọ ní ìwọ̀nba ṣùkọ́nà kọ́mọ́tà ṣe àlékún àgbóyè ìtọ́nà fún wájú báyìí lọ tó adọ́lọ́run kọ́mọ́tà ti wá ní onísúnà ní onísúnà gidi alùsúnà wàlùjàmá àtìsàlàfíyà tó lè ṣe pé sábàtì ń jọ pé alùfà kéde rẹ̀ jọ ẹ wo ní ìsìn gbàtà má ti sàlẹ̀ wa mo tún mú asáru ibnu àgáàtì wa wípé àwọn ọmọ ń lé àrùn ìdìnà tẹ́tẹ̀ ni kọ́dọ̀ ọmọ wọn ètò ìṣẹ́kẹ́ tọ́ṣì ẹ̀ṣẹ̀ rárá ó ti wá jẹ́ pé wọ́n mọ̀ á dúró máa sọ wọn pé alùsùn náà lè máa ṣe ẹ̀ṣẹ̀ nínú àmọ́ tó ti rélé yìí o àbí tó bá lè mú èrí rẹ̀ yẹn náà wá pé àwọn sọ̀rọ̀ àwọn ọmọ sọ pé ẹ máa ṣe ìgbìmọ̀ ẹ máa ṣe lọ́wọ́ kò ní kankan bídí àlẹ́ sáà máa ṣe náà bọ̀ ọ̀dà náà orí kí gbogbo àwọn tí wọ́n kó sínú eléyìí náà àtàwọn tẹ̀blíkù náà àtàwọn jàmbá tẹ̀kfíìrù yìí náà wọ́n lọ́ ìkẹ́rí jàmbá tẹ̀kfíìrù yìí ẹ̀yìn àwọn tó bá ń bẹ́ ńbẹ̀ fún ọba jáde fún oúnjẹ tó sì mọ ìsúná tí wọ́n dálẹ̀ fún òsì mọ ìsúná tó lè padà fẹ̀ lọ́jọ́ wájú ṣé ẹni mo fẹ́ sọ̀rọ̀ kan kí n parí ọ̀rọ̀ náà mo gbọ́ nínú kírísẹ́tì ṣé fi dáfà mi ẹni tó gbọ́ haúsá mo lọ́wọ́ ń translate rẹ̀ fún mi ó ní ìjọ́ tí Muhammad Yusuf ọmọ Maduguri tó bẹ̀rẹ̀ àkídà yìí tó ń pèsè sí i ṣé fi dáfà ni wá ṣìde ṣé fi dáfà ni wá ń tàbọ̀ pẹ̀lú òkè tàkìdá àdìsí náà àwọn aráàlú wa ń torí ṣe jáfàrò kì í ṣe ọmọ màdúgbò rí sọ àwọn àwọn òpin ọmọlúwa lélẹ́yìn ọmọlúwa lélẹ́yìn ìgbé ah, ọmọlúwa ni Yusuf yìí wọ́n ń kun lápá sheikh jabaru wa ni ṣẹ́rí kìtínà tí Yusuf ń dálẹ̀ yìí tí gbogbo wa ní ìsinta bá pa ọ́pọ̀ omi kọ́ọ̀bù kan lákàn bù láti pa á láti fa bìtínà rẹ̀ ó ní àmọ́ tá a bá ń wò pé tiwa ní tiwa ní tiwa ní tiwa ní tó bá pẹ́ tí wàhálà rẹ̀ bá dé tábà bu gbogbo omi nàìjíríà yẹn ń yán gbogbo odò tí ń bẹ nàìjíríà tábà fi pa àní rí pa òun nípa àwọn ohun tó dé lónìí ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní ìdíjì ìjẹta ní kánò ní mọ́sálásí ní mọ́sálásí dímà wọ́n wọ bẹ̀ wọ́n ti bọ́ǹbù mọ́ra wọ́n wá pa àwọn mùsùlùmí mẹ́ẹ̀ àwọn eléyìí náà lè pa everybody tó bá lágbára o tó bá ní agbára wọ́n pa everybody ni lẹ́yìn bá ti pé ojo tí yóò bá tó ní particularly Ìlọrin Ìlọrin ní ojo náà ni gbogbo wàhálà ìgbìmọ̀dé òun ni pé gbogbo àwa tá a bá ń fọ́ọ̀lù tó bá kídà yìí wàláì kápò ń bẹ́ẹ̀ abẹ́ ọlọ́wọ́n bá fọlọ́kọ́mọ́tà dáhùn padà fún bẹ́ẹ̀ wàláì fẹ́ẹ̀sì nígbà lónìí bá dé bẹ́ẹ̀ ó nífẹ̀ẹ́sì nífẹ̀ẹ́sì àmì ẹni tó gbé gbogbo wa òun lòun mọ tó ń gbé tó kọ́ lọ́wọ́ kọ́mọ́ṣá tàánú fún wa kó ṣàlékún ìdáyà rẹ̀ fún gbogbo wa ọ̀rọ̀ ṣàlékún lọ́wọ́ rẹ̀ ṣúlì wọ́n ṣe ṣàlẹ̀ ilẹ̀ ilẹ̀ nǹkan kan fún wa fún gbogbo rẹ̀. Àti sọ̀rọ̀ fún àwọn ọ̀gá ìṣòro fún ìlú ẹ̀rọ ìwọ̀n ọ̀gá ìṣòro àti àwọn tí wọ́n ń gbé àti ọ̀rọ̀ sí ẹgbẹ́ náà sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àti tí ó ti ẹ̀rọ ìkọ̀kan wa ní àǹfààní. Síwájú ó ti gbé àwọn ọgbà ìbéèrè. Ìṣáàlá àwọn òṣàǹfọ̀ àti pàtàkì olúwa wọ́n bá wọn ṣe àlè láàrin ẹni márùn-ún. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أجل صلاة عن سؤال كاتب النبي صلى الله عليه وسلم ní orí àtìkù àti ọlọ́wọ́ bá kọ́ láyé rẹ̀ àwọn olùdásọ̀wà àti máa bá wa sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run mọ́ta àwọn ní ẹ̀ka tó pé ti ọlọ́run jẹ́ kí ẹ láyé àti ní àti àwọn àkó sí tààrí ìpàtà máa ń ju àwọn kan bá a sọ yìí àmọ́ fún àǹfààní àwọn tí a wà níbí àti gbogbo àwọn tí a ń gbọ́ wa a mọ̀ pé ibi wọ́n ń pè ní wáàsì ni wọ́n ti bá wa sí torí pé ibi wọ́n ń pè ní wáàsì kò ní dájú pọ̀ ẹnì kankan kò ní dájú pọ̀ ẹnì kan ṣoṣo lọ́ọ̀mà bá ẹni tí ń bẹ nínú ilé ní yóò fi máa bá ẹni tí ń bẹ níta náà rí ẹni tó bá wá ṣe ká láti bẹ̀rẹ̀ sọ́nà ọba àti ìbànújẹ́ kan lọ wáyé wọ́sọ́là òun ni ó fi iṣẹ́ nípa rẹ̀ tí ó fi ọ̀rọ̀ máa èyí tí ọlọ́run àti ìbànújẹ́ kan lọ wáyé wọ́sọ́là sọ kí owó wa náà gbogbo èyí tí ń bẹ ní ọwọ́ wa kí ọ̀tá tí à ń ṣe kọ́ lọ́wọ́ wọn láti ẹ̀kẹ́ ó lè ṣe ní ọ̀rùn fún aláti ṣe ìṣúná àtàlẹ́bí sọ́lọ̀ lọ́wọ́ àyẹ̀wọ̀sọ́là torí pé kò sí ẹ̀yìn kankan tí ọlọ́run bá ti ẹ̀sìn àwọn àtòjù àmẹ́bí lọ Lára Gbogbo bó ara ní ẹni sáńdàgbà tó ọba ìlẹ́bí ní àlàyé yìí. Ànẹ́lì yóò ti sàlàyé gbogbo nǹkan tí kan wá sí ìwé ẹ̀ka lópin ìgbà tó bá jẹ́ wá tó wọ́n náà lẹ́nu ìtàn báyìí. Ẹ̀yìn ti sá láti fẹ́ jẹ́ olórí torí wípé ọ̀rẹ́ nìkan mú ní ẹ̀rí kàkà tí ó máa túbọ̀ àti tí ẹ̀yà sábà sọ́kọ́ ọlọ́run àtàlẹ́rì sọ́lọ́lọ́ àlẹ́yìn lọ́sọ́lá òbí àti ní fi àwọn bàbá wa wọ́n ṣe rẹ̀rì rẹ̀rí àwọn àbá tí máa sọ wọn òkú bàbá kàkà lópin bàbá wa jẹ́ tí wípé bàbá ń gbà tó ń ṣe kó ṣe màmá náà ló ti dé tó fi lọ yìí àwọn ọmọ ọmọ ní ìjà pé ọ

àwọn bàbá ṣe báyìí báwọn bàbá ṣe ti bẹ́ẹ̀ ìṣẹ́ ẹ̀rọ àti òṣìṣẹ́ ṣe ìyẹn ti kó sí òṣìṣẹ́ sí ààrẹ àti pọ́tù wàhálà o lókè bàbá máa ṣe àmà sí ọ̀rọ̀ náà tó fi wọn náà ní èyí tí ọba ṣe lérí ìtọ́nà sí ọ̀rọ̀ náà wọ́n ti àdéhùn àti pé èyí tó náà wọ́n ní wọ́n ń ta àtàmọ́tò mi máa bá ní àlejò àti àbọ̀rọ̀ tó lù mọ́ èèyàn táwọn àtàrí àjẹ́bí tọ́lọ̀ lọ́wọ́ ní ọ̀sán àti tí wọ́n bá ń tèrè ìran ṣe tí a bá jẹ́ ọgbẹ́ ọ̀fẹ́ máa ṣe náà bàbá kan ṣe àwọn àtàrí àjẹ́bí tọ́lọ̀ lọ́wọ́ ní ọ̀sán là àwọn ẹni bàbá táwọn wò wípé àwọn ẹni tí wọ́n ń ṣe rí kò rí bí tó ti dájú tọ́lọ̀ lọ́sọ̀ àjẹ́bí tọ́lọ̀ lọ́wọ́ ní ọ̀sán mi òkọ́lọ́wọ́ bá wọn láti jẹ́ kan èyí tí kọ́ nígbà yìí àwọn ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ọgbọ́n ìṣẹ́jú kí lọ́la rẹ̀ lọ́sọ̀là lẹ́yìn ìgbà tí a bá ti kọ́ ọ̀rọ̀ òdodo tán ومن أظلم ممن ومن أظلم ممن ذكر بآياته فأعرض عنه ẹni tó fi kí alákòókì jù láyé tí wọ́n máa ń sọ pé tàbí alákòókì jù láyé òun náà ní ẹni tí wọ́n sọ̀rọ̀ náà ọba fún tí wọ́n sàlàyé ọ̀rọ̀ àlejò sọ́nà lọ́wọ́ àìmọ̀ sọ́nà wọ́n sàlàyé rẹ̀ fún tó wá nílẹ̀ ìpadà tó sọ pé nílẹ̀ ìsọ̀rọ̀ ní òní tẹ̀lé òun ló fi ń jẹ́ alátòtútù ní gbogbo ayé ká máa ń tara alátòtútù ní gbogbo ayé mọ́tàn ní jẹ́ alátòtútù téèyàn bá ti gbọ́ téèyàn ti sọ pé òun gbọ́ òun ti kà fọ́ sọ́tọ́ rẹ̀ ẹ̀ òun ló mú ìyá olórí láyà kàkì àmà fọ́nà mọ́tà sí àfọ́ ní ẹ̀ka tó pé gbogbo wa náà ọlọ́run mọ́tà sí fún ìlànà ìtọ́jú sí yọ̀rọ̀ fún àlùfáà yẹn alùpàlà náà. Ah, ìbéèrè tí ó wà ní ọwọ́ mi ìbéèrè alákọ̀ọ́kọ́ bàbá yìí pé ìyá ṣíṣe dákun ṣe kàbáyé rẹ̀ ni àbí ìṣe kàbáyé léjẹ́ tẹ̀lé alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́kẹ̀ẹ́jì ẹ ti bá dáhùn rẹ̀ papọ̀ ẹni yìí sọ wípé tó bá jáde wípé iṣẹ́ tí òun ṣe iṣẹ́ tí ń ṣe printing press ni wọ́n wá gbé iṣẹ́ kan wá ní ìgbẹ́gbẹ́ sí pé ó ní àwòrán nínú gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ ìpé fọ́tò ẹ̀sẹ̀ ni ó dà gbọ́dọ̀ ní ní inú ilé kí ni bí irú ẹni yóò ṣe bóyá kí ẹ̀kọ́ wá dáhùn lórí نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. الذي شيء nínú àwọn àbáyọ̀ ní náà ló wà. Torí fi ọlọ́run wípé ẹni ọ̀sáfúlá ẹ̀lú ìlú ọ̀nàdínà ìfọ̀láṣẹ́yìn ọ̀nàdínà ìfọ̀láṣẹ́yìn ọ̀dún ọ̀nàdínà ìfọ̀lójìyìn ṣàfihàn ọlọ́ni àwọn tí wọ́n là fọ́mọ̀ jẹ́ mọ̀mí ní ibi òun làwọn fi ṣe pé wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn tí wọ́n kì í ṣe ìdìnnà ìdìnnà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni kódà nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ láti mọ̀ pẹ́ṣẹ̀ ńláńlá ni pé ẹni tó wá pé ìjọba ti ń lo òfin ẹ̀sìn ni kí wọ́n nà ní ẹgbà ọgọ́rùn-ún àmọ́ tó wá ti fi ẹni ti lọ́kọ́ lé ní ẹni ti dìnnà wọ́n ti jẹ ó jẹ̀bi kí wọ́n pa ó kú kọ́ pa dúró lẹ́yìn láti mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni tó bá kan náà irú eh, asọ̀rọ̀ inú àbẹ́sì mọ́ wálẹ̀ kan tí kò bá ń ṣe pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni sọ̀rọ̀ ní máa sọ̀gbà sí àwọn ọmọ wọn ọmọ ìdílé òun ni kí wọ́n máa fojú di ìwà ìsìná àti kí wọ́n máa sọ pé ìṣèṣì wá yà ní lèlè ìsìná ni ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó burú lẹ́nu àwọn àpò ní wà sí ọba àwọn wà sí lọ́rin ẹnìkan sọ ọjọ́ kan ó ní lára àbá àwọn náà ni ó ń tó bá jẹ́ òkè nàìjíríà yàmà nínú àwọn ará lọ níwájú jòkó kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n rọ̀gbọ̀ kú ọmọkọ́ gbẹ̀rẹ̀ náà fi òrìlẹ̀ wọ́n rọ̀gbọ̀ kú náà fi nàìjíríà yàmà wọ́n àmọ̀ sẹ́ẹ̀dì fúnra wọn wọ́n bàlájá làwọn káàdì lóbi ní wà tẹ́jẹ́ ọlọ́tẹ̀ tí ọkọ̀ ẹwà ní ẹ̀dàkùn sẹ́lẹ̀ kẹfà ń jálà ó fọ́mọ́ bínú ẹ̀dà fún so ní wà ní ipé àtẹ́bì wà ọlọ́bà tẹ́bì fún ọlọ́kẹ̀ ìyá rẹ̀ sọ́lá pé àwọn olè alájìkì kàwà àkẹkàwà tó tún ní tó bá tó kọ àwọn olè ó ní àkẹkàwà ah, tó bá kọ àwọn òkúrọ́ ó ní kẹkàwà wọ́n bá yá wà ní ó kọ àwọn jìbìtì ó ní àkẹkàwà ah, tó bá ní tọ́ ó kọ òun ìbìnà wà ní tọ́ ayára ó bí ìdàpọ̀ ah. ìròyìn tí ò dáa náà nínú ilé yìí ìkọlọ́ ọkọ̀ ṣe àtàlù fún àjù náà tó burú púpọ̀ jù ní wọn. ìwádìí kó dìgbà tí wọ́n bá bára ẹni ṣàgbépọ̀ gẹ́gẹ́ náà ń pè ní ìdìnnà àwọn ìdìnnà pọ̀ táwọn èèyàn ń ṣe ìdìnnà ojú rọjúmọ́ bí olóbìnrin rọjúmọ́ fá tó fi yín rùn ara ìdìnnà náà ni. àwọn ìdìnnà máa fọwọ́ gbá obìnrin ah, Ìlọrin bàjẹ́ wàláyìí

nǹkan ọkọ mọ́ṣá ṣe àánú rẹ̀ fún wa tí wọ́n mọ àìná. náà ẹni tó bá ń ṣiṣẹ́ fífẹ́ nǹkan tó wá gbé nǹkan tó ní fọ́tò wá fún un ọwọ́ bá wọn tẹ̀ kẹ́ni yẹn kó fọkàn balẹ̀ fọ́dọ̀ ọlọ́wọ́n bá rẹ̀ ọlọ́wọ́n bó ṣe tó jẹ́ àlá àti fún un mo dúró dà kẹ́rù iṣẹ́ ló ń náà ní lórí ẹ̀rẹ̀gẹ̀ ń ah! o nígbà táwọn bá wọ́n máa gbé iṣẹ́ kan wá fáwọn ẹ̀ wọ́n wá jí ẹ̀ ní pé á ah, èlé ṣe iṣẹ́ tí wọ́n jí ní kan ya fọ́tò ní fọ́tò wà mẹ́ olóhùn ní bá wọn ṣe olóhùn wá ṣe olóhùn wá fi ọlá kí nìyẹn fi ọlọ́run tí ọlọ́run wọ́n lá tó kí mo pa sí èsì yìí wàlá ìdúrà yìí nìkan níbi iṣẹ́ yìí ó ti ní owó kìí kìí kìí báyọ̀ tẹ iṣẹ́ máa ti fàwòrán sí kìí tẹ̀ tó iṣẹ́ kàtúrú náà ni ní kí wọ́n máa ń pè wọ́n lóṣìṣì iṣẹ́ gidi náà ní oṣù ó sì di ewu mẹ́ta ara ìkọlọ́n kọ́ sáà ṣe gbogbo anábẹ́ kó jẹ́ kí abájú fi ètò kan àwọn mọ̀kálẹ̀ kọ́lọ́n kọ́ máa ṣe ìrànwọ́ fún wa ní ọ̀nà halal wọ́n mọ̀ ọ̀hánilẹ̀. Assalamu alaikum. Please explain to us what is meaning election. Is that from Allah? Nínú ìfẹ̀lẹ́mọ̀lẹ́ àbí? Náà tó tọ́pẹ̀ ní Afrikọ́s nínú Ìsìlámù. Tòun náà ní kí kéèyàn ó fa orí ọmọ kéèyàn pa ẹran tó bá ti fi ọkùnrin kéèyàn bá ní agbára kéèyàn pa ẹran méjì kéèyàn bá ti fi obìnrin bá ní kéèyàn pa ẹyàn kan fún un tó bákan náà kéèyàn sọ ọmọ yẹn lórúkọ ó pẹ́ yìí lẹ́yìn ọjọ́ kejì yẹn gbọ́dọ̀ sọ lórúkọ àti ṣáájú ọjọ́ kejì ó lè sọ ọmọ lórúkọ níjọ́ tá a bá di nǹkan tí egburu bẹ́ẹ̀ kì í fi sí kò sálà àfà níbi oúnjẹ ní pẹ̀lú níbi àkíkọ̀ kò sálà àfà ń bẹ́ẹ̀ kí àwọn ọmọ ojú kó àdúrà wọn àṣàdúrà gbó kọmọ jáde kò sí ilé bẹ́ẹ̀ nínú ẹ̀sìn kò kò sí ẹyẹ kàmí náà ha ọ ha kò sí ilé bẹ́ẹ̀ tó olùgbé tó wọn tó bímọ gẹ́gẹ́ òun ni kó sọmọ ẹ̀ ló kọ gbókọ rẹ̀ jáde pẹ́ẹ́rán ìtúlẹ̀ náà kò sí yìí ẹrù wọn kó sì fá orí ọmọ tó ibi ń jẹ́ kéèyàn tó mọ lórúkọ nù. tó wà ń ṣẹ́rí kí kéèyàn wá jẹun ọ̀nà pé méjì lórí rẹ̀. ń bẹ náà afá àtàlẹ́ kéèyàn lè fèèyàn wá jẹun nínú afá sí àtàlẹ́ ìrè fèèyàn wá jẹun. àmọ́ ìṣe ni alẹ́rìí àná àlejò àdínú bọ́ àdíyí kí n ti ń sin lọ́wọ́ bá mi ìsinmi lọ́kàbalẹ̀ ìní lọ́kọ́ bá pè ní ìsinmi péyàn mi jẹ́ òsì báwọn ìwọ́n lọ àìnà àmọ́ ìyẹn òun ní ìfẹ́ kí ẹ bá wá rí ẹni tó kéèyàn kí wọ́n ní ọ̀ràn ní ọ̀yàn òdìdì kékeré ní kó ní ìsìlámù òun fi ṣáájú súnà náà à ìwọ́n lọ àná tó náà bá súnà tó ń dáhùn bá súnà kàrà tí wọ́n fara mọ́ pé èèyàn ní kéèyàn àmọ́ ètò jẹ́ al-afdal ló dáa jù ní kí ọmọ kéèyàn al-afdal ní kí ọmọ المجموع المجموع والله أعلم نعم السلام عليكم وعليكم السلام هل شيخ عبد القادر شيخ السنة إنه قال في كتابه السنة هل شيخ عبد القادر هو شيخ السنة إنه قال في كتابه أهل السنة هم أهل الحديث وأهل التوحيد وأهل الفرقة الناجية السؤال الثاني من قول الله بدون حاء الله بدون حاء هل هو صحيح صواب؟ هل شيخ عثمان بن قولي هل هو نعم ليك اوكي لكراهه اوكي لكراهيته اوكي náà ìbéèrè alákọ̀ọ́kọ́ tó ní ṣe pẹ̀lú àṣẹ́kọ̀ọ́bẹ̀ kọ́tù ìdèyàní ṣẹ̀rí sí kọfídáwò ni pé ṣẹ́kà mẹ́dùkàlẹ́ àfihàn ọmọ inú àfá súnà wọn lè láyé báyìí ṣẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa àtòkọ́tù ìdèyàní wọ́n lè jẹ́ ṣẹ́kà àtòkọ́tù ìdèyàní wọ́n ní ṣe oníṣúnà ni so èsì sí ìdáhùn òun náà ni pé ṣé pàtàkọ́ ìjìnlẹ̀ kọ̀tíra àjàn kéde àrẹ̀lẹ̀ kéde àrẹ̀lẹ̀ ní gúnìyà ni àwọn gúnìyà lẹ́nu kọ̀tíra wọn sọ wọn sọ̀rọ̀ yẹn níbẹ̀ ìgbà tí ṣéèkì mẹ́tẹ́fà àti sọ́wọ́n ka ogun tíra yìí ṣéèkì wa ní ipe nfẹ́ gbéná tó wà gbọ́dọ̀ ṣe yé ni o wọ́n ní lẹ́yìntà Abdul Qadir Jailani dákàlá sí ìjòlùmọ́ àti tasọ́wù wọ́n ni áà ọmọ ṣe o Abdulkadir Jilani kí ló wá wọnú òkùnkùn súfì kí ló wá wọnú òkùnkùn ìṣe súfì wọ́n ni innahu ma'a ahli sunnati fil aqid tawhid wal qadar wọ́n tẹ̀ bá ń sọ nípa ọ̀rọ̀ tàwíṣìdì wàtífàt àti àtìmọ́ wàtífàt pẹ̀lú àwọn alùsùn náà ó faramọ́ wọn àti níbi ọ̀rọ̀ qadar ó fara mọ́ wọn walakin idha dakhala fi dhulumati at-tasawwuf tajiduhu rajulan akhar tó bá tó bọ́ síbi ọ̀rọ̀ súnfí báyìí ẹ pé ẹlòmíì tún ni àìní pé another personality rẹ torí tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ súnfí àmọ́ tí bá ń sọ nípa tawfiq àti sifat àti qadar ẹ rí another personality ni jáàlù tún náà lẹ́sùn tó bá tó lè pọ̀ wọnú ọ̀rọ̀ súnfí báyìí torí pé ah, ah, ewu tún ni alùkọ́dì ìjọba àgbọ́ tíra rẹ̀ kọ́tún bẹ sórò l'àfúráà ó bá dé di pé ó pín ìrun wípé ìrun àwọn onítọ̀ríkà ń bẹ ìrun àwọn oníṣẹ̀ríà ń bẹ àwọn tọ̀ríkà ń bẹ àwọn ṣẹ̀ríà ń bẹ ájì tọ̀ríkà ń bẹ ájì ṣẹ̀ríà ń bẹ zaka tọ̀ríkà ń bẹ zaka ṣẹ̀ríà ń bẹ ìrakọ̀ alùsùn èsì ni pé Abdulqadir Jailani laysa bisunni òkè sáré sùn náà títí bá wọn lọ ààrẹ náà alfurqa yẹn ni tàbí ọmọdé eh, Allah Allah Allah. قول الله تعالى للملوكين بدون ها ní tí a bá ní allah tó a kí wọ́n bá ti wákùsù ni kò sí ọ̀kà tó burú mẹ́ ìkọ́l allah tó yẹ òjú yẹ kẹfẹ́ àmọ́ kí o mọ́ bí ṣe àṣkárù òun ni kò dáa tó allah allah allah allah allah àbí kí wọ́n hu hu hu hu náà ok ok allah tó bá tẹ̀fẹ́ pé allah tó pé allahu allahu àwọn àbúrò ní kúrò ní ọjọ́ kó yìí tó bá fẹ́ pé allahu ẹ̀rẹ̀ pàwọn sọ́rọ̀ bùfàtà tó bá fẹ́ pé allahu ó ní tẹ̀rẹ̀kì ó ní tẹ̀fùkìm tó bẹ́ẹ̀ sì ni apátíà ló wà níwájú tẹ̀fùkìm lè yóò ṣe allah aláwù ìwíkúwí ní jẹba àwọn ní alá àbí alá aláwọ̀sá náà rẹ̀ ọ̀hún tó bá fẹ́ pé ọlọ́run ọlọ́wù ẹ̀hẹ́n ọlọ́wù sànú wa kò sí kankan àwọn mẹ́ta àdìkẹ́ ní káńkì alá Kọ́wá ní ó ti kìkì yìí ò ní kò ẹ̀rí fún. Bákan náà, Sheikh Usman Ibn Fodi, Sheikh Usman, ló ka síra wọn, síra إحياء السنة وإحماد البدعة so afa n tí mo lè sọ nípa Sheikh Usman òun ni pé Sheikh Usman bí ó ṣe hàn sí mi ó súnà ní bàbá àwọn tíra ka tíra wọn tíra àwọn òsì lọ àlọ́mọ́ àlọ́mọ́ bíi ti àbùkọ́lù Jìlánì wọn kódà Sheikh Usman tíra wọn kan bẹ́ẹ̀ ká ìlà ìgbà wo ni túbí kọ́kọ́ ń kárú jù mí díẹ̀ mo lọ sí àlékímọ́njọ́ òun àfọ́ ọlọ́jọ́ wá kó mi ní kíra kan bí a káṣùkù lùbáàbù àbí àlùbáàbù ni àbùkọ́ ìjìlá nínú lókọ̀síra òun ó wá ní gbogbo ẹni tí bá ń kí alukur'an kullu man ara mi balẹ̀ wọ̀ torí ń wọn à ah, àwọn fàáfíà alìbáríkà aliamudu tígbọ́nà tígbọ́nà tígbọ́nà tígbọ́nà fún iye tí o máa kàn yìí nítorí ọlọ́ àti gba ọlára mi fi ń rọ̀ ní pé mọ́lẹ́bọ́ lu bàndírì káàkiri mọ́ tó bá sọ fún mi gbà wọn àdùkẹ́ síra tí mo rí kàní tó bá sọ bẹ̀rẹ̀ bàndírì báyìí ìdílé ń lọ nù so òun ni pé ẹni yẹn bàbá àwọn súnmọ́sún náà àmọ́ n tó pọ̀ ní àwùjọ wọn nígbà yẹn òun náà ni bẹ̀sùfilẹ́tì àmọ́ nínú tíra àwọn àwọn àkídà tó fún ìyàgò sí lọ sí inú ọ̀rọ̀ di Sheikh Usman tó wọ́n lọ àìlà tó tí mo rí mọ́ ní mọ́tò yìí o tẹ́lẹ̀ bá rí nǹkan ní o lè fi hàn ní o tí mo rí nípa Sheikh Abdulkadir Jilani òun náà ní mọ́tò yìí o tó lẹ́yìn náà gbogbo ẹ̀ tó bá ti fẹ́ clarify Sheikh Abdulkadir Jilani àwọn èèyàn ti tíra lórí wọn náà tó ń súnà ní súnà ní ní wọn àmẹ́lẹ̀ ọ̀rẹ́ tó takò lẹ́yìn náà tẹ́rù làṣíràt tí ìgbé ń tẹ́ta púpọ̀ àwọn ọ̀pọ̀ ọ̀rọ̀ burúkú tó ti wà ń bẹ̀rẹ̀ tó lè fẹ́ ni yóò kí ń ṣe àdìsún náà wal jamaa tó wọ́n lọ ọ̀rọ̀ àìlẹ́m náà. Adúgbò fún ọlọ́run àti àwọn ìfá máa bá wa sọ̀rọ̀ ìṣẹ̀wá sí lápọ̀ ọlọ́run mẹ́ta ìpínlẹ̀ ìṣọ̀kan láti ọ̀rọ̀ ìṣẹ̀wá sí lápọ̀ ọlọ́run